thousand. I'll ah, see it now. Make I give you ten Ten for waiting. Ah, ah. As you see this load so, oh. it be like ten k. I don't see am before I come ah. now. Waiting oga by the time wey i finish up with you wey i touch this your hair hey abeg you go give me that money okay make we just give me fifteen k make we just close everything up. you sure say i go enjoy you. ah ah oga by the time wey i finish with you you go forget your name. Eh. yes o. okay wait make i get you. no wahala sha i like you. abeg na your money o. ọ̀sẹ̀ gbé ní ìdọ̀tí jọ ọmọ jẹ kò abeg i don go. one will pay well. Happen. Fine boy. What's up? What's up? Hi, What's up? what's up, fine boy? I, I, I you. Let's how I do this one. Let me ask you. You know, see what you like. Ah. No, you don't hear I don't like fish here na na side dey i tell you something. make you move make check you out well na wetin happen. you don carry me na. you get hundred you get hundred thousand. oyibo no bring this pocket cap come here come dey abeg ìbátan iná ganan kọ̀mádà ó ṣe yọ olówó olówó so so if you come back we dey we dey do this kind thing we dey use am beg you you dey do anyhow ah see am now. Hey you you no get mind as i dey see you so. you sure. okay mo go na. Forget that one. Abeg, na only five ball, five ball too dey get mouth. We don go. Aṣẹ́wó. Eh? Wait, yeah. Don't carry this man back. Take it out! Go! Let's go! Let's go! Let's go! Why is it wrong? Why is it wrong? Ah. Alpha. Lóyìnbó. Alpha wetin? Ṣé o wà? Ṣé mo wà ń bọ̀? Sọ́rí ẹ̀ ò pè ṣá kó ṣe kúrò níbí bá jàre lórí tẹ là ń wà ní. kí ló ti tó bẹ́ẹ̀ yẹn náà kí ló wá fún un. ọ̀rẹ́ ah, ah. mo ní o kúrò níbi tí báyọ̀ bá ìgbà fi gbá ojú ẹ̀ kúrò níbi. action pọ̀ kí ló ṣẹlẹ̀ lọ́tọ́ pé. kúrò níbi o a fọ orí ẹ o. iná fi ṣáya ní dágẹ̀tì. ìyá dání wọ́n máa ṣàyẹ̀ ẹ̀pà mi tó wà náà bó ń ṣe èrè ni. bó ṣe ń bí wèrè lélẹ́yìn ni orí ẹ̀ ò pé túsọ̀mù ẹ wo ó wá jẹ́ ìwọ ṣe túsọ̀mù lánàá wàá pàdé alábà wọn ni ìdí ọ̀tọ̀ èèlò ló ní lápò èèlò ló ní. lọ bá wọn bí tó gbé wọn sí wèrè ẹ̀rí ẹ̀rí kan tó kó ṣé ọjọ́ gbọ́dọ̀ pọ́ gbogbo bàtà ló ti rú tán. abeg talk to me say you. ẹ mú de go na. Go where? Na don dey get level for here. Go where now? Talk to me. Uh, yeah, I'm dey go. I will give you 3k. I no want 50 na thousand. They follow me. Five k Yes. Na two days I wan use. I no want. Yeah, no wahala. No want. To where? Shey na hotel or na your house? Hotel, yeah. <laughs> I think I'll carry you. Start for you. Hey! Keep wearing your. Relax, yeah. Go stay. I don't want baby. Baby, I don't want baby.

pẹ̀lẹ́ ẹ̀ẹ́dẹ̀ wọlé lọ́kẹ́ lọ́sùn mo ń wọ yàrá mi lọ náà ni mo rí wípé ẹ wà ń bí báyìí ó yẹ dìde. táìmù ti lọ ilé tíṣú. lẹ́kọ̀ọ́ ìdè inú yìí rí. àdìrà. Hmm? kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ àdìsá àdìsá àdìsá àtọ́ni bẹ́ẹ̀ wù táwọn àgbẹ̀ yẹn àdìsá àdìsá mi ìmọ̀ nítorí ṣẹlẹ̀ àdìsá àdìsá àdìsá àdìsá àdìsá ẹ gbà mí ẹ bá ń gbé ẹ bá jẹ kú ẹ bá gbé ni ó yá ẹ gbé ẹ gbé ẹ bá ah mo dáná àdìsá kí ló ṣẹlẹ̀ àdìsá àdìsá àdìsá àdìsá ẹ bá mi gbé ẹ bá mi gbé ẹ bá mi gbádùn sà ẹ bá mi gbádùn sà ó yá ó yá mo ti gbé wọn lẹ́sẹ̀ ó yá inú mọ́tò inú mọ́tò inú mọ́tò inú mọ́tò inú mọ́tò ó yá ó yá àdìsá àdìsá àdìsá àdìsá àdìsá. Ah, chief ẹ pẹ̀lẹ́ báwo lára ẹ ti feel better ẹ mọ́mì ẹ kó tọ́jú. ẹ ṣí sà ẹ pẹ̀lú ẹ ṣe ẹ jọ ẹ má jẹ́ kó sọ̀rọ̀ jù kó má ṣe wàhálà jù tí ó bá sí pé wọ́n insist pé wọ́n fẹ́ rí ọmọ I would have ẹ kan rest ṣùgbọ́n èmi máa lọ sọ́fíìsì tẹ bá ṣe tán kẹ wá lọ ah, fún tó bá kọ. tọ́jà ẹ ṣe máa yọjú sí ẹ ṣe gan sà ẹ ṣe sà ẹ ṣe ẹ tọ́jú mi. thank you lẹ́kọ̀ọ́ ọlá lẹ́kọ̀ọ́. Ah, lẹ́kọ̀ọ́ ìwọ kọ́ ni dádì ẹ̀ ń pè ní. ooo oh, dàrẹ ti jẹ́ kó mú mi sẹ́yìn. Ah. gbọ́nà jẹ́ kí n bí ẹ ṣé wọ́n rẹ igbó tútù mọ́ ewé ìbẹ́pẹ fọ́tà ẹ̀mú ni. lẹ́kàn lẹ́kàn ee eh, ó jẹ́ sọnù kó má bàa sọnù. But dad, what's all this poem now? A light poem. Why, why is, mom, why is daddy singing poems all time? Kí ló ṣẹlẹ̀? Ah. Tó bá gbé mi mo fẹ́ kó mọ ọmọ ẹni tí ìwọ ń ṣe kó o bá lè mọ irú ọmọ tó jẹ́. mom mom ṣé mi jọ dad ni ṣé mo jọ dad am I vagabond what is he trying to say kí ló ń what what what's this. ṣé o fẹ́ gbọ́ tètè sùn kó o bá lè tètè jí ìwọ ọmọkùnrin àwọn àgbàlagbà ní àtètè sùn òun ni àtètè jí. Yeah if I didn't show up here now if I didn't show up here now ẹ sọ fún mi pé mo rude mo rude. kí ló ń ṣe ọ̀rọ̀ tí wọ́n bẹ́ẹ̀ sọ òní kò jẹ́ kó wọ ẹ̀ létí òdodo ọ̀rọ̀ ni bàbá ẹ̀ ń sọ yìí ó gbọ́ ohun tí wọ́n sọ ni ṣẹ́yìn ò tó dì mú ni wọ́n ní kó sọnù kó bá a má sọnù. I'm tired of all this bullshit poems poems Yoruba with poems ah maybe I should take my leave. ẹ̀tọ́ bàbá kú òkú o padà síbí wọ́n rò pé nǹkan dẹ̀ láàmú ohun tí bàbá ẹ̀ sọ síwájú yẹn ó dàbẹ̀ ní kó ọ̀tẹ́ ẹ̀ ti gbé mu a máa sọ̀rọ̀ kò ní gbọ́rọ̀ áá ah, ah, kí ló dé gan-an. Ah. Eh, báwo ni. fine sir mo ti rí àwọn files ẹ̀ sir pẹ̀lú register and mr kitoye wa ọ̀nà ilẹ̀ fáwọn appointment actually wọ́n náà wọ́n pè fún ìgbé ẹ̀gbẹ́ wọ́n wá káwọn document wa wọ́n ní ti chairman ni but wọ́n náà wọ́n máa padà wá lọ́la àbí ká tó close ah ok um, wòlé ka lọ tẹ ok sir mm, nka lọ lakasusẹ lakasusẹ ok sir lẹ. Ah, ah. <laughs> nice one that is nice ah ah ah <laughs> Ọlọ́run ló dùn mọ rẹ wèrè ènìyàn òun á ka sọ orí olórí ká dáwòdì dámú tẹ ẹ̀dá gbé lọ. Ah. mo ti transfer kò lè mẹ́rún mo transfer sí orúkọ mi mo gé ìní alẹ́ five plots mo ti gé ìyẹn sí orúkọ mi nígbè odidi ènìyàn kan they control libi sixty five ní ìlú kan ó dà lè rántí yìí èlè rántí gbàgbé eh, ọlọ́run lódùmarè gbà mí hmm. ó sàn déèyàn ní èèyàn rẹ̀ ní iwájú ló ní àwọn èèyàn àwọn èèyàn gidi déèyàn bá ní èèyàn gidi níwájú ìyà jẹ́lúwà ikú. Mm-hmm. lọ́hùn. <sighs> It's a beautiful morning, man. I overslept. Atori. Atori. Sir. Uh, where's my tea? Iná ni mo ń ṣèlàwọ́ ìdíná lọ́wọ́ lórí iná ni. Màá gbọ́ nǹkan tó ń bá mi sọ, ṣe àṣé ìyẹn jésù rú ni where's my tea. ẹ náà ni mò ń sọ mò ń dáná mọ́ ẹ lọ́wọ́ ó ti fẹ́ jinná. bloody mongrel. èmi ètò mongrel o bloody àtòrí bẹ́ẹ̀ wù ni bóyá kí n sáré lọ́ba ń gbé wá kẹ̀kan. do you think I have all time. asshole. go to hell bloody mongrel asshole. I'm out man. Ọlálékan. Adisa, ọlálẹ́kùn àti ta ló ń pariwo kí ló ń ṣe ọmọ yìí báyìí ṣé ó jẹun kó tó jáde báyìí ẹ kò tún fi nǹkan kan sínú kó tó tún bẹ́ síta. ǹjẹ́ o mọ̀ pé mo ẹ jáde níwájú mi báyìí láì lè sọ pé good morning just good morning. sí yín kò sọ ẹ káàárọ̀. kí ló ń ṣe ọmọ yìí báyìí ẹ wo ti bá lọ́rọ̀ ẹ̀ òtún mi rọ́ ni mo pa ọ̀rọ̀ ọmọ yìí ń fẹ́ àdúrà gidi. orí bẹ́ẹ̀ wù báwo ni oúnjẹ ṣó ti rẹ́dì ah, ah, látẹ̀kọ́ ah, jọ dáhùn jàre òun ló jẹ́ kọ́lábì lẹ́kọ̀ọ́ jẹun kó tó bọ́ tà ń sí. kọ́má tó ti sọ ìwọ náà wò bí èèyàn ṣe pọ̀ láì sájà wíṣkì ni máa pọ̀ báyìí. kí ló ń sọ yà ni mo fi wọ́wọ́wọ́ lálẹ́kọ̀ọ́ náà. ọwọ́ ta yóò ti dògún bọ̀ jọbọjọ. ọlámilẹ́kọ̀ọ́ ọlámilẹ́kọ̀ọ́ ọlámilẹ́kọ̀ọ́. ọjà nǹkan kan jáde ní káàbà sọ pé bọ́lá ìlú ẹ̀ ló fún ní johnson yẹn. ọlámilẹ́kọ̀ọ́ ọlámilẹ́kọ̀ọ́ ọlámilẹ́kọ̀ọ́ ọlámilẹ́kọ̀ọ́ ọlámilẹ́kọ̀ọ́ ọlámilẹ́kọ̀ọ́. Eh, wọ́n dẹ̀ hàn ẹ̀sọ́. kí ni gbogbo eléyìí tó ń ṣe. ṣé súnmi látàárọ̀ ọ̀nà bí ẹ ti wẹ̀ lóo. ibi tó sùn mọ́jú rèé ẹ wo gbogbo lẹ̀. ọlámilẹ́kùn ṣé eléyìí tó ń ṣe yìí dáa ìwọ ọmọ tàbí léèrè ṣé wà tó wu ìdájọ́ wo ló fẹ́ yí padà ẹ́ òun ṣe lẹ́yà lójú gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nù léyìí ẹ́. ọmọ yọ̀wọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ wọ̀nyí owó wèrè ni àwọn ilé iṣẹ́ ayé ìpàdé ni ó fẹ́ fi ṣẹlẹ̀ ni kíni ti ẹni ó ti tó èmi òṣè yọ ọ̀pọ̀ lọ ọlámilẹ́kọ̀ọ́ ni mo sọ ẹgbẹ́ ńlẹ̀ kó dìde dìde dìde dìde dìde ó yà dìde dìde dìde ó yà ó ń kọrin òun bá ó ń kọrin òun bá kọrin wèrè wọ́n náà fún mi ó ń kọrin òun bá torí rẹ ah, ọkùnrin lọ́rẹ̀ ta. ọlábìlẹ̀ kò ṣe èyí tó ń ṣe yìí ṣó dáa ó dẹ̀ ronú pìwàdà ìwà tó ń wù ta ní òdà tó bá dáa ní bẹ́ẹ̀ sọ ó dẹ̀ ń ṣẹlẹ́yà òun fi èmi àti bàbá ẹ̀ ṣẹ̀ sí ẹ ṣó bójú mu lójú àwọn tó ń ṣiṣẹ́ nulẹ̀. Uh, uh, Mom, this rice is uh, too much, ma. wọlé níṣó wọlé níṣó. crap ọpọlọ crap mò ń bọ̀ apẹ́ àbọ̀ apá ni. mọ́mí ẹ tọ́jú alẹ́ ti yá o. èwo lọ́rọ́ yá gbọ́. ẹgbẹ́ ni òsísọ tẹ̀sẹ̀ yín bí àkè onírin ẹ̀ lọ́pọlọ tẹ̀sẹ̀ ló jóná bí ìjárò èèyàn dúró àyàn ti bù ọmọ ọlọ́mọ tí mùyà rẹ̀ ronyún ẹ̀ wá dáadáa yìí délédè èyí lè dẹ̀ lọ́gbọ̀n yẹn ti yàwó rẹ̀ mọ́tì. èmi ni wọ́n bá wí wọn mọ́rìnlì tó ṣe mú bí ìparí fèrè aláàfin èmi lọ́n bá wí wọn wọ́n na wèrè tó jẹun ni. ó ní lọ́gọ̀ ó kálukú ní lọ́gọ̀ inú ilé mọ̀ tó ṣe ìwọ ni obìnrin tí yóò tún náà lè ṣe fáìbì lẹ ebi. ẹ̀yin lẹwàá lọ mú abọ sẹmu kí sẹfù ní ẹwà mú mọbù pẹ̀lú ẹwà nù. ṣé eh, eh, eh, wọn á jẹ padà nù lẹ. ẹni sùn ẹ lè máa jà sí o ẹ lè máa jà sí o lẹ tó gbàṣẹ ẹ tó bá sì gbàṣẹ lọ gbọ́dọ̀ lọ múlẹ kọ lọ. ee gbẹ́ni orí burúkú ẹ̀dá sọ̀hún tó ṣe irun gbọ̀n kálẹ̀ bíi sọ̀sọ̀ bíi ẹyin sọ̀sọ̀ ẹni ìyá. èmi ti mọ̀ pé tí ó jáde lẹ́nu ni olè darúgbó ọjọ́. ẹ bá wẹ̀rẹ̀ dà sọ̀hún má na wèrè tó jẹun. tó bọ́ sí eré òkè. kílíà ẹ̀ sọ ọgbọ́n. wọ́n rí bí ẹni ìyàwó ọ̀run dà láàmú. ẹ wo ní ìbòjú yìí rí màá fún ọjọ́ bá bí dàbí ọba jáde. nígbà tí èmi gan ti wá ṣiṣẹ́ ni fún ọ̀tẹ̀tẹ̀ sọ fún mi kọ́ gbà wèrè kò ti wá ṣiṣẹ́. torí tó bá sọ ni kí olúwẹ̀ mọ̀ nù ẹbí ojoojúmọ́ báyìí ẹ́ láì sakọ orúkọ kéèyàn mọ̀ ah, ah, wọn àlẹ́sà mọ́dà mi àlẹ́sà olúwa tiẹ̀ ti ṣe àlẹ́sà àlẹ́sà èèwò ẹ̀pẹ̀lẹ́sà máa do rẹ̀ o bọ́dà mi máa do rẹ̀ o kàkà kó rẹ̀ mo fẹ́ do mú rẹ̀ rodo o do la ń kó àwọn ọmọ ẹja <laughs> ẹ mo tiẹ̀ ti rí lójú ẹ gan ojú ẹ wálẹ̀ wọ̀. ẹ̀rí bọ́ ṣe sinmi lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo ẹ̀ kàn wà ń fresh sí ẹ pẹ̀lẹ́ bọ̀dá ẹ ṣe. ìgbà tá a rí pa ara yín tí mo kò ń sìn la ni pé ká yọjú sí yín ká wá fún yín rìpọ́ọ̀tì nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ́fíìsì ní department ti ọ̀dọ̀ mi márùn-ún nínú àwọn ọkọ̀ wa tó ná north àwọn yẹn ní fort wọ́n wà ní ọ̀dọ̀ wa ń bẹ̀ ó dẹ̀ yẹ ká ṣe ìtayà gbogbo ẹsẹ̀ àwọn bíi márùn-ún ege ìyẹn ni mo ní kí n sọ fún yín. ok èyí tí kò ṣiṣẹ́ yẹn ṣe ti wá kó wọn lọ sọ́dọ̀ àwọn mẹkáníìkì wọn. ẹ ẹ àìtí kó lọ ọ̀dọ̀ mẹkáníìkì. kí ló dé. reason tá a fi kó lọ ni tow vehicle tó wà lọ́dọ̀ wa náà ti ní fault towing vehicle ní problem ẹ wá lè lọ wá towing vehicle rent ń ta kí ló ń sọ lẹ́nu yìí dé làjà. ó yẹ ká lọ rent bọ̀ ṣe rí torí owó náà níṣẹ́ mọ̀ kínní kì í ṣe ti tiwa náà ni a máa pè a ní láti máa manage owó yẹn kó má dàbí pé à ń tiwọ́ bowó torí ìgbà tá a bá fẹ́ ṣe àkáǹtì. mọ́tò márùn-ún kò ṣiṣẹ́ márùn-ún ẹ fẹ́ ra táyà sí nínú mọ́tò ogún mẹ́wàá ló ń ṣiṣẹ́ mẹ́wàá ò ṣiṣẹ́ o lẹ́ẹ̀fẹ́ tọwọ́ bowó kí ni ká pè yẹn ẹ́ ṣé tó bá jẹ́wọ́ ló ní òun mọ bó ṣe máa handle iléeṣẹ́ ẹ̀. no no mo ń mójútó mo kàn ń try láti manage owó fún complain ni sir. ó dáa mo ti gbọ́. ẹ sà nípa ti ọ̀rọ̀ àwọn alẹ̀ mo ti fẹ́tù gbogbo àwọn sọ̀fẹ́ yẹn pátápátá a ṣe dédé everything perfectly mo fẹ́ lo check it yes i'm coming there uh, mo fẹ́ lọ sign àwọn document kan <laughs> ọmọlúwàbí ẹ kú jókòó yes dad. kí la aṣọ mi wá dọ́rùn ẹ̀ ọ̀làlẹ́kọ̀. bàbá ìnà yóò sọ mo wo ni mo kàn ní imagine bí ṣe ráwọn aṣọ ìwúrọ àwọn aṣọ tó fún àìlè ṣe àyè pé ah ah ah mo kàn tó lè ṣe ẹ̀rẹ̀ lọ́la kẹ̀kọ́ ìjọba ìgbà. kẹkú straight tẹ bá kú straight èmi ni màá jogún yín mo jọ yín gan ọlámilékan bí ẹnu ẹ̀dá kẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kí ni ìtumọ̀ yìí. bàbá ẹ̀ máa ní. ẹ gbọ́ ṣé máa ṣíwájú ikú àwọn ló máa kú náà. lẹ́ẹ̀kan kí ló ń sọ lẹ́nu o dẹ̀ dúró síbi ìyá ẹ̀dẹ̀ wà ń bì kò lè sọ nǹkan kan. ẹ wo Kobe Bryant mẹ ara bíi Kobe ó ti lọ so ìgbọ́ lè kú ẹ lè kú. everybody kú. ọlámilékan ó yá. àìwé tó yá bọ́ mi níjà nìjọ́ nílẹ̀ Yorùbá rẹ̀ ká ro ikú rò ẹ. I'm not saying my father mi sọ pé wọ́n anybody lè fún four minutes yóò yẹ. kí lè tún fẹ́ sọ. nígbà tó ṣe yẹn is is an abomination. kí lè tún fẹ́ sọ. ìyá ẹ̀ wà ń bẹ̀ nígbà tó sọ pé kẹ́gbọ́n mi kó kú kó jábọ́. kí ni ìyá ẹ̀ sọ. máyìká tó yẹ mọ́. is an abomination yorùbá náà. abomination abomination. o ti dàgbà wo mi ojú ẹ̀gbọ́n mi ló ti sọ yìí o ẹ̀gbọ́n mi ò tí kú tó tún iṣẹ́ ẹ̀rí bó ṣe ṣẹlẹ̀ báyìí sọ́mọ lélẹ́yìn sọ́mọ lélẹ́yìn. ọmọ ẹ̀ àkàbà tó díẹ̀ díẹ̀ yí ẹ ti tẹ̀ lọ sókè bẹ́ẹ̀. wọ́n máa sì wí kò kò tó wà lára ẹ̀ wà. calm down baby thief awesome oh, so long uh, cashless man but but eré máa já o eré náà. kò sówó báwo kó ah, kò sówó lọ́wọ́ ẹ lóòótọ́ ẹ kò sí wèrè àsáyé tí wà lọ́rùn kò sówó kò tó lè tó lọ́wọ́ kó sí ibà yìí. wà á mi sọ fẹ́ rà lùbọ̀sà ni kò sọ ajé ń bí bàá máa wò máa fún mi lákàntẹ. aláyé sọ tó máa ṣekú fún kan lọ wa. eré ìjà eré ìjà o jẹ̀lẹ̀ yọ tó rọ jẹ. kò sówó lọ́wọ́ ẹ̀ crap. crap. Fọlárọ̀gbà. You want to more chief Fọlárọ̀gbà? Yeah. Okay. Thanks. Lẹ́kàn, right? Thanks, It's okay, it's okay. Ibi tó wà yìí ò dáa. Ah, that should, that should be none of your business. Oh, okay. Wọ́n ní mọ́tò ẹ̀kọ́ máa lọ. Ọmọ ọmọ ọmọ ọmọ lọ ni ẹ o. Àwọn lọ. Mọ́tò ẹ̀ mọ́tò ẹ̀ wà níbí wọ́n ní mọ́tò ẹ̀kọ́ máa lọ. Wọ́n ní mọ́tò mi. Yà wọ mọ́tò náà. <laughs> Ọmọ drama man crap crap. náà máa jẹ. ní òde wọlé wọlé wọlé. kí n wọlé. wọlé wọlé. drive. Eh, wà á drive wà á drive. èmi máa drive. Eh, okay, drive for me. èmi máa drive. Okay. Okay. crap. much. You're welcome, sir. Um, sorry, what, was the name again? The name is Akin, sir. Akin, Akin. Akinyemi Oduvandeli. I see. That's good. Great. Yes, um, uh, sorry, what do you do? Um, <laughs> I run a security outfit, sir. Wow. Yes, sir. Lovely. That's awesome. That's great. Are you an ex-officer? No, no. Uh, actually, my father was an ex-military man. Okay. I was not that security outfit yẹn lẹ̀. But I did criminology in school. Oh. So after T Baba Miko, then I took over. Good. Uh, ọmọ yìí dà. Yes, sir. Ah. Sure. Sorry, man. Sorry. Hey. Do you know him? What's this? I don't know him. Bẹ́ẹ̀ni ti fẹ́ mu. Tani. Bísọ̀ tí mo tí ìyẹ́ tó mú kiri ẹni tó gbé wálé lánàá ni. Oh, thanks bro. You're welcome. Uh, um, má bínú àbúrò mi. Yes, Yo, sir. Uh, are you married? Yes, I am married with kids. Mm. Uh, three lovely kids, sir. Awesome. That's great. Ah, yeah, that ọlọ́run á dẹ̀ wo àwọn ọmọ yẹn. àmín sà. lágbára ọlọ́run wá tó èèyàn. àmín sà. wá wá wá ju àwọn tó bí wọn lọ. àmín sà. ah now i i need your favour. okay good. ẹni tó ń wò yìí that's Lekan. yes sir. and that's the only son. ọmọ kan ṣo tí àwọn ojú ẹ̀ náà ni. yes sir. and i don't believe with someone like you mo rò ó pé eh, ẹnìkan tó lè influence ọmọ mi positively Lo máa jẹ́ uh, can I ask you a question? Yes, sir. Can you work with me? Um, that depends, sir. And if I may ask, in what capacity, sir? Well, uh, since you said you are into security, I think that is going to be an added value. Uh, èmi náà mi ò ju báyìí lọ èèyàn kì í pọ́nra ẹ̀ léjú bá ṣùgbọ́n mo ní àwọn kankan tó jẹ́ pé tírú ẹ̀ bá bá mi ṣiṣẹ́ àníjọ regret ẹ̀ not even me directly irú òun kẹjọ wàpọ̀ náà láwọn kankan tó manage inú àwọn iléeṣẹ́ mi ẹ bá wá jọ wàpọ̀ i think àjọṣepọ̀ yín relationship yín can change him can influence him positively in fact that is all i need from you um, all right sir um, ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ máa ròyìn ara yín fún mi because you are um, uh, somebody with substance sir. thank you. Uh, reputation ni uh, ó tóbi mm. and reason go nìyẹn tí mo ṣe gbóhùn wálé lánàá mm. nítorí pé ojú nìyẹn kì í good. so mo mọ̀ yín thank you. and if you're asking me to work for you with him um, I need to. It's fine. I'll do it. Okay. I'll do Thank it. you. See, sorry, Dad. Um, ah, ṣọlọpọlọṣà. How do you mean? Yeah, Dad. Because in tó bá fẹ́ bá mi go gbọ́dọ̀ lock Torí ẹ̀ ló ṣe ń pè mí lọ́pọlọ. Bẹ́ẹ̀ni, You have to be highly intelligent. Uh, it's okay, Mom. It's okay. Dad, it's okay. It's okay. Uh, since I'm going to be working with him directly, oh my Dad came here ẹ̀ jọ sọ̀rọ̀ ká mọ́ra wa. So, Mr. Liko, I am listening. Yeah, Dad. Uh, let me ask him some questions. Uh, what is your qualification? Uh, well, I studied psychology at the prestigious University of Ibadan. Muni second class upper. Two, I mean, they were very, very strong. Wow, oh, that's cool. So I proceeded to Jomo Kenyatta University in Kenya, where I did um, criminology and I had my master's. I think I'm cool with that. Anyway, my name is Olalekan, aka Okpolo. Crap. I learned how to play basketball in Harvard University, oh. America. Uh, okay. I learned how to play badminton in Cambridge University, London. That's fine. That that is. mo sọ pé gbogbo n tá à ń crap. So, yes, my brother. Yes, sir. Um, well, let's start. Let's Daddy, start there. You uh, can be rest assured. Ipe kò sí wàhálà kankan. All right, thank you. Uh, we we'll take it up from there. A máa sọ gbogbo ètò um, Darling, I just kí n tètè máa lọ. Uh, you feel feel free. I feel at home. Um, All right, sir. Yeah, thank yes. you. Where? Uh, sorry. Sorry. Thanks so much for the other day. Yeah, you put it like that. <laughs> Yeah, it's nice meeting you. Um, pleasure. Ọpọlọ, ọpọlọ. <laughs> It's fine. It's okay. All right, mom. Everybody, Jora, we're both brother. Yeah. Let me take you around. Are you good? Yes, I am. Thank you. Yeah, thank you. Um, Mr. Liko, ṣé gbogbo wọn ti pé báyìí? Um, ah! Àtòrí! Ah, hungry. Bàbá etí mo fẹ́ ka ní pápá bàjọ́ náà. Show your fragorous face. Fragorous face yẹn Yeah, Ẹ ṣe gan. About abálọ̀ um, Akins, these are my domestic staffs. Okay. So, um, Mama, máa introduce ara wọn sí. Ẹ̀yẹ́ kúkàlẹ̀, ẹ̀lẹ́ ó kọ tèmi ni mọ́rìlì wọ́n bí mi ń lu ìbàdàn ọmọ ayẹyẹ ni mí bí mo ṣe wà yìí mo lọ sí st primary school secondary school mi st anne's ni mo lọ ní ọ̀nà mòye tẹ́ḿbẹ̀. orúkọ yín àti iṣẹ́ tẹ̀ ń ṣe. àìjẹ́ sọ parí kan tó ní craft lẹ́ẹ̀kan ni bí mo ṣe wà yìí mọ́rìlì ló kọ̀ mí clean náà ní mi èmi mò ń clean nínú ilé mọ́ mi bọ́ ṣe wà wọ́n ta obì àtòrógbó ní mọ̀lété bá mi wájú lórí àwọn nurtw ní ìbẹ̀rẹ̀. mo ti understand ló ti lè Mùsùlùmí orúkọ mi lákẹ́ ọmọ akẹ́ ọmọ burú ọ̀kan làbí ẹnba bírù méjì ọkàn yọ ọjọ́ òní tẹ́sẹ̀tẹ́sẹ̀ ṣe rí èmi ni mò ń sọ gbogbo gate man lé tẹ́ ẹ bá ti rí mi kò sẹ́ni nǹkan tó lè wọ̀ ní. crap. ẹyin orúkọ yín. rábì kẹ́ ọmọ akẹ́ àti rábì mò ń sọ gbà. a ní gate man. Um, you sir. I'm educated in London. I watch anything worship in fact àmì washing machine. wá wá wá wá washing machine báwo ẹnu tèmi o akókòrò jìnnà sí lẹ́nu o ṣé ọgbọ́. bros ẹ máa wulẹ̀ sòyìnbó ẹ kàn sọ orúkọ yín àti iṣẹ́ tẹ̀ ń ṣe gangan. ẹ orúkọ mi ni Lawrence èmi ni lọ́ńdì lórí mo lè fọ ẹni tí fọ sí ẹnìtì. máa ṣe bó bó ẹni tí ẹni tí wèrè wò ẹnu mi wá wà lára ẹni tí mi. yes sir orúkọ mi ni Àjàyìn Atoríbẹ́wù ọmọ kọdúkọdù kọkọǹkọ ẹ̀kọ́ gbóná òsè pàlàwẹ̀ gbogbo tí ń bẹ lọ́fíìsì ta kọ̀wé. crap nigga crap. kí lorúkọ yín. ṣé tí mò ń jẹ Àjàyìn Atoríbẹ́wù. Àjàní. Àtoríbẹ́wù. iṣẹ́ kí lẹ̀ ń ṣe. èmi ni mò ń ṣe oúnjẹ fún sáàmà mi. ẹ̀yin méjì ni mo bá yín lọ́rọ̀. ṣé ìlú bọ́bá yìí. wọ́n tì mí káàkiri ẹ̀yin àtẹ̀yin. lákọ̀ọ́kọ́ náà ẹ̀yin gbogbo ẹni tó bá máa wọlé ìwà níwọ̀n bàbà tí n bá wà ní inú ọgbà yìí tí mo tí ì lọlé tí n bá sì wà ní ọgbà èèyàn tó bá máa wọlé tàbí tó bá máa jáde especially tó bá yẹ pé ọ̀gá mi náà wà wá ó máa yẹ kí n mọ̀ ṣó ti yé yín dẹ́nu ẹ̀yin oúnjẹ tẹ bá ti fẹ́ fún ọ̀gá mi jẹ tẹ bá serve wọn tán ẹ̀yin náà máa láti tọ́ oúnjẹ yẹn wò ná lójú mi ń bẹ̀. a máa ṣẹlẹ̀ station náà tí ẹ bá lọ gbóúnjẹ fún ẹlẹ́wọ̀n you are tasty before you are hand over for them bàbá wọn sẹ̀wọ̀n lé wọn náà kú shut that your dirty mouth up. African parrot, squirrel, talkative turkey, bloody mongrel, ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn, ọ̀rẹ́ mi rè, ọ̀gá mi ni, olùdáàbòbò so báwo ló ṣe jẹ́ sí yín? ọ̀gá ọ̀gá wa so if kí ọ̀gá yìí bẹ̀rẹ̀ ti fara wọn. yẹ́sẹ̀ lẹ́sẹ̀ sá. crabs mongrel. Get the hell out of my sight! Mum! Oh my god. I'm trying to leave Anyway, what do I like? Uh, so, um. Hmm, Jare. Ah, kí wọ́n ló dé tábàtà rẹ ta kété bí ẹni tí òbodò tán. Kí ló ṣẹlẹ̀ gangan tó pa mí tì sí mi? Kí ló ṣẹlẹ̀? Àyè ti gbà wò. Bí ah, mo bá ti ti bó mo bí mo ṣe ń sọ̀rọ̀ ní kiri tí mo rìn kiri torí pé mo wáṣẹ́. Mhm. Eh, mo ti ríṣẹ́ ni. Ẹ eh, Jare o ti ríṣẹ́. àmọ́ ah, ti ríṣẹ́. ẹ ah, ah. èmi náà sọ náà pé iṣẹ́ náà lórí àbí kọjá pé nǹkan kan nǹkan ti tẹ̀ ọ́ lọ́wọ́ lóòótọ́ yà sẹ́mi mọ́ ẹ kò dá a báyìí sọ yẹ kó pa èmi tìṣẹ́nu sẹ́yìn sọ yẹ kó pa èmi tìṣẹ́nu sẹ́yìn. ìpa ẹ Ti, í ìpa ẹ tì torí àti mo ti sáré sáré sáré káàkiri tí mo ní kókè o white collar job ni mo fẹ́ lò ó fẹ́ ṣe o. pàtó mo dé ní kémi ò rí mo dẹ̀ wá driver dírẹ́fà lórí. Ah, iṣẹ́ dírẹ́fà mò ń ṣe. Ah, <laughs> iṣẹ́ ẹ eh, sọ́wọ́ ẹ̀ ti á dán lọ́kọ̀ dáadáa. Ah, kò síbi tí mi ò dé. <laughs> jàre jàre eh, jàre jàre pẹ̀lẹ́ ọlọ́run ní jẹ́ owó akọ̀dọ́rùn torí mọ̀ pé iṣẹ́ driver rẹ tó ń ṣe ṣe ṣe ṣe ṣe ọlọ́run ló mọ̀ bí èsè sùn lẹ́nu iṣẹ́ torí mo mọ̀ pé bó ṣe jókòó yìí o lè jókòó ṣẹ́jú mẹ́wàá tátẹ́gùn bá fẹ́ sí ọ atẹ́gùn burúkú kan mo mọ̀ pé òwe pẹ́ tòbí ọlọ́run ló mọ̀ tán fi kí àgbo ẹ̀ ń gbọ́ tán bí ọ bóyá àìsẹ̀ wà nù àgbo rẹ ni o kò yé mi tó fi mọ tó gbé rìn. bọ́ọ̀ ló ṣe ń ṣe báyìí ẹ wọ́n ti ṣe ń sọ̀rọ̀ báyìí tó bá jẹ́ kémi àtàwọn ọ̀gá mi lájọ ń bọ̀ nǹkan tí òbí máa sọ̀rọ̀ lónìí. ẹ èmi ọlọ́wọ́n mọ̀ bọ̀ wá ọlọ́wọ́n mọ̀ bọ̀ wá mo wà ní sí sálárì rẹ̀ gbọ́ sókè díẹ̀. ah ó gọbọ yìí sálárì mi gọbọ yìí ó gọbọ yìí. jàre jàre. wọ́n dàbí tán wo mi náà wá fẹ́ bí ọlẹ́bẹ̀ kan kò ní sórí burúkú sórí àjọ wà fúnra wa ni o ah, gbà mí nígbà òjò kí mi náà lè gbà ọjọ́ rẹ̀ ṣé mo lè gbé ní iṣẹ́ organizer mi lọ bẹ̀ kí mo bá fẹ́ táyà níwájú ta ń bẹ̀ kí ṣe dandan ni fún fèmí ń sálárì o. kó máa kọ́ táyà ní ìta. Hmm. níwájú ta báyìí níbi ẹgbẹ́ géètì ní. Ah, níwájú ilé ọ̀pọ̀lọ ah, ọ̀pọ̀lọ ò ní gbà. ọ̀pọ̀lọ bíbò àwọn ọ̀pọ̀lọ ló ń bá ṣiṣẹ́ ni. ọ̀pọ̀lọ mú bá ṣiṣẹ́. ọ̀pọ̀lọ àwọn àwọn ọ̀pọ̀lọ́ náà bá dájọ́ ń ṣe. Ah, òun ni ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́. ṣé ọ̀pọ̀lọ́ kò sọ fún ọ pé wà tó ń jọra yín ni. ẹ eh, báwo ló ṣe mọ̀. ẹ jọra yín. wàláì sórí bí mo ṣe débẹ̀. bó ṣe tọ́yẹ̀ pariwo pé adéjàre gbadébọ̀ mo ní sáà tí mo bọ́ bẹ̀ báyìí hmm. ó sọ pé what the hell is this? ó ní ah, ọmọ ìjọ mi sá. Eh? gbé tètè náà ṣe rí bí ti pọ̀ mọ́ ni dètè tẹ náà rí fi pọ̀n mọ́. mo ti sọ lọ́jọ́ yẹn náà nìyí o. ọlọ́run ló ní kó sọ̀rọ̀ lọ bí tó ti ń ṣiṣẹ́ hmm. Hmm. ọmọ kan wà tí mo ti ń lé tipẹ́ tí mo ti ń lé tipẹ́ mo ti ń bọ́ ọmọ sọ̀rọ̀ tipẹ́tipẹ́ tí ó gbà ó mo sì fẹ́ ṣiṣẹ́ ọmọ o mo fẹ́ jẹsẹ́ gan ni. ọmọ ọmọbìnrin kan báyìí ni ọmọbìnrin kan báyìí kò ga kò kúrú ó ó ó lómi lára díẹ̀ kékeré báyìí ó wá fàgbè ránṣẹ́. Ah, hmm kẹ́ẹ̀gì méjì náà kó fún un ó burú lẹ́gbẹ̀ẹ́ kìíní bá twenty five litre ni ẹgbẹ́ kejì bá twenty five litre ni tó bá pa méjèèjì bàbá yìí fifty litre ni. mi mọ̀ pé nǹkan tó ń sọ pé. Ah! <laughs> alẹ́gbẹ̀ẹ́ mi twenty five litre mo fẹ́ jẹsẹ̀ ohun mi gangan ni o kí n fọ́kúlé ọmọ ah! hmm. mo rí lì nìyẹn mo fẹ́ lábọ̀ rẹ̀ kí n ládán pápátá pápátá gbogbo tó bá lè ṣe fún mi tí ọmọ wọn fi já mọ́ mi lọ́wọ́ mo fẹ́ jẹ sí ọmọ gan sísí ọmọ fún mi torí ọlọ́run. kí mọ́rílì gbà hmm. torí mọ́rílì bó ṣe wà ó bàjẹ́ torí ọjọ́ tó bá ti kẹnu síbẹ̀ ló máa mọ̀ pé bó pọ̀ lára ẹ̀ eh. torí fúskap city fúskap city wà láì wà fẹ́ lóòótọ́ mẹ́rin mẹ́rin. sẹ́nu ẹ̀ mú tó máa ní. tó máa fi bú ẹ sí ọjọ́ ìlú máa mọ irú èbú tó wà lára ẹ̀ pé ò dáa rárá. Eh, kò wá sí bí ó ṣe lè bú mi tó à déèyàn bá fẹ́ jẹ ìmọ̀ ń jẹ́ kéèyàn gọ̀ ni bó ṣe wà gbogbo ọ̀nà gbogbo èbú tó bá wulẹ̀ kó bú mi kí n sáà ti ní sí ọmọ ń jẹ ni sórí tó bá lè ràn mí lọ́wọ́ mm. tó bá lè ṣe oore fún mi ọlọ́run á tí ọmọ bá gbé gbé wá bá mi lé tó gbé twenty five litre wá sẹ́gbẹ̀ right tó gbé twenty five litre wá sẹ́gbẹ̀ left tí mo wá ṣèǹjì gbogbo ẹ̀ tí mo dà pọ̀ báyìí mo rí i pé fifty litre rè é tí mo bá gbẹ́nu sí i mo fà á pàrà tí mo tí mo ṣẹnu bọ̀ wáìn àwọn kan nù mí ya wèrè gan tí mo fà á pàrà tó bá tu. ọlọ́run kẹ́gì ọmọ wù mí gbẹnu sí wa láyé. Eh, kò sí wàhálà kò máa sanwó. jàre eh? bóòlù ti máa ṣe báyìí ah, ṣé ọmọdé ní tí àgbà níṣẹ́ la fi dálẹ̀ ẹ̀fẹ̀ ṣé bá jọ wà fúnra wa ni ó wúlò fún èmi náà wúlò fún ẹ kí ló wà ń bẹ tí o ti bẹ̀ kú kí ló wà bẹ èmi náà wọlé wúlò fún èmi lónìí èmi náà lè wúlò fún ọlọ́la o má mi sì sí ọmọ ọ̀dà ọ̀dà kò sí wàhálà owó mi ti mẹ́ lọ́wọ́ rẹ mo bọ̀ going out today is an understatement i'm packed out already. document dájú ni wàá sàn pẹ̀lú àwọn real creative ọ̀nà. òun fi dájú lẹ̀ àwọn àwùjọ kan mọ́ ni ó rẹ̀ mí ọlọ́run it's fine you look nice Thank nice you. outfit. Thank you. hi. hi. oh. hi. how are you. i'm good. you done. yeah. akin will sort you. Okay. <coughs> um, can I ask you a question? Sorry, can I ask you? Why? Excuse me, how? Stay your hierarchy. Um, what if I decide to marry you? Will you marry me? You want to marry me? Sure. Ah. ah. ah. Oh, okay, but I've got some demands. So what are you doing? Yeah. Firstly, ó máa duplex or bungalow or just a building for me. Wọ́n bá mi furnish ẹ̀ from the beginning to the end. Like, yẹn, mo need different mates, you know, to wọ́n me. Then um, pẹ̀lú driver because mo bá mi be motor meji, you know, to be that that's in the compound to bí fit mi. So, my dẹ̀ account for any World Bank so that uh, cash yẹn á lè flow dáadáa you are a thief slot olè olójúkòkò wà láì nítẹ̀ lọ́rùn pẹ̀lú yẹn kí ló máa ń ṣe ẹ̀yin Nigerian girls náà ẹ mọ̀ máa ń ran dúró dúró owó in fact girls in general owó owó money everything fine ẹ máa ń bí ẹ̀ dín ní dànù fi ṣòwò owó dànù ọ̀pá yín miserably nìyẹn get the hell out of my sight. hey. hey. Look at me here. For your trouble. Uh, no, I, I, don't want money again. <coughs> uh, for your trouble. And this is for the cup. <coughs> Please. Only. Okay. Um, um You're my friend, my chief security officer. Why? You're free. And, um, you know, family comes first. <laughs> my regards to your woman. Have a nice day. Yeah, um, tí kòkó bá kọ mọ tó of course i will. má jáde lọ síta láìsọ fún mi. àní mi ń sọmọ lẹ́mọ́ mu lálágbára <laughs> o lè gbọ́ngà ló kọ́. èmi. títí tó ń lọ wẹ̀yìn wo yóò lọ bá yí dé wẹ̀yìn wo. tó náà wọ́n dá wa a kì í ṣe bọ́ lọ o a o. Epele, <laughs> ọ ó dà mo ti lójú eré nbìkan. níbo. ní níbo general ah <laughs> general hospital nọ́ọ̀sì ẹ ah! <laughs> ọmọ rántí nǹkan jù o. sẹ́yìn sáré lẹ fi ń lọ general hospital ni. Ah. ìwọ́rú sábẹ̀rẹ̀ tọ́lọ̀ fún mi ọ̀gá gan ah. general hospital ni. níbo. èmi ò sí kì í èmi ò ṣe síkìlà ṣebí nébọ̀ mi lólórí ibú wọ́n ṣépè ọmọ fún ni ìrírí ẹ̀rí láyé ó ṣe é ṣe tó bá yẹ kó ṣe é ṣe ni ìyàwó rẹ̀ wọ́n méjì ní ọdún kan láìṣe yọ ọsmọ́ndì àmọ́ tí wọ́n jọ mí lójú ni pé mo rí àwọn nọ́ọ̀sì ń bẹ̀ irú àwọn aṣọ báyìí ni mo wọ̀ aṣọ funfun báyìí wọ́n tún wá wọ àwọn kan dúdú báyìí kó parí sí ni àwọn nọ́ọ̀sì máa jẹ ni mo ṣe rò bẹ́ẹ̀ àmọ́. ìyẹn ṣe <laughs> nọ́ọ̀sì. mo ṣẹ̀ṣẹ̀ wàá mọ ibi tí mo ti mọ yín ní. ẹ mọ̀ mi ọlọ́run ọkọlọ mi máa ń ṣiṣẹ́ báyìí yóò máa roll báyìí ni ó ti ṣẹ́ lọ wájú tó ń ṣe ẹ̀yin náà ti ń rólù. mo ti wo pé sí fọlárọ̀gbà ilé sí fọlárọ̀gbà lè ti ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ <laughs> ah. ni. ọlọ́run òun rántí gangan ah. ọlọ́run ló sọ̀rọ̀ mi bẹ́ẹ̀. ẹ wo ẹsọ nǹkan tẹ́ ẹ fẹ́ sọ kí lẹ pè mí fún. Mm. èmi náà ń pè ní bí orúkọ ni mo ti máa bẹ̀rẹ̀ ìgbésí ayé mi èmi náà ń pè ní ìgè àdùbí ọmọ olóṣà mọ̀lété ọmọ bí bàbá lè kó kú ọmọ bí ìyá lè lọ kó lọ ìgè àdùbí ò kọminú ìyá ominú bàbá làdùbí kọ ojú pẹ́ koko mọ́ fọ ọ̀rọ̀ fi mọ́ lakalaka yín mọ́ nù ìgè àdùbí ń palẹ̀ ogun mọ́ òrìṣà mọ́ jẹ́ ó tẹ mi bóde ìgè àdùbí ń palẹ̀ ogun mọ́ ẹ ẹ lè lu bàtà sọlọ́gun lu bàtà kànga kànga kànga kànga kànga kànga ọmọ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni wọ́n ti fiorí mi sọlẹ̀ gbìn báyìí nígbà wọn bí mi tán lèmi náà wá wò pé kí n lè bá bí ó ṣe dáa lọ kí n fi ìrìn àjò àjò mi o ni mo ṣe bá greener passport wá sí Èkó. ẹ. greener passport. greener passport. Eh, àti jẹun. ó ti yé mi ẹ mọ̀ sọ̀rọ̀ yín lẹ́sàn mo ṣe bá àti jẹun wá sí Èkó pé káyé mi ò lè túbọ̀ tó dáa ju bó ṣe wà yìí lọ àmọ́ lédè kúkúrú bí mo ṣe rí ẹ̀dá pé lóbìnrin <laughs> Ọlọ́run ẹ báyìí gan ni o ọkùnrin tó bá rí tó bá lóun rẹ yẹn rí ẹ ti burú. <laughs> ẹ à ẹ ṣe. ẹ wọ́n rò pé wájú yín nìkan ni mo rí mo kó jẹ o mo ti rọ́wọ́ ẹ̀yìn yín náà lẹ́ẹ̀ká ayé mi gbé mi gbé mi dára ẹ ṣe èmi tẹ̀ mọ́ láì kíkẹ́ ọmọ complimentary mi àkẹ́ ah, ọmọ ah. ní ọ̀fáìn odùn rí oyá yìí kò tó wá jẹ tán ètò eyín tó pupa. ẹ ṣeun. báyìí bá ba ètò eyín irun jẹ ni màárùn jẹ màárùn màá jẹ bí ṣingán èmi ò ní èmi tí mi ò mètè jẹ bẹ́ẹ̀ sì wáyé tí n bá ní kí n fi ọ̀rọ̀ pamọ́ fúnra mi ìní dáríjìnà mi sọ̀rọ̀ mi yé yín mo fẹ́ kémi àti ìmọ̀ jojú ara wa ni. jojú ara wa. mo fẹ́ kẹ́ ẹ mọ jojú mi kí n mọ jojú yín. Ah, láìsẹ̀ jo òkú èkó èwo làbúrò mọ́ jojú nígbà téèyàn so olódò olódò ní mọ́ ló ń jojú ẹja eh. ẹ̀yin ò ní yé inú ni. Eh, kì í tẹ̀sí bá o lè mọ iye yín lọ́nà ibẹ̀ ẹ jẹ́ kí n gbé gbà náà bò mí mo fẹ́ kẹ́ ẹ mọ sí mi ní àbàrà kémi náà mọ sí yín nígbà rún. nígbà tí ìsepẹ́ tí wọn sì nà yín látẹwó làbùrọ̀ sí mi lábàrà tẹ́mi náà wà ní mò ń sí yín lábàrà. ọ̀dà ẹ jẹ́ sọ ní english. kí lẹ fẹ́ sọ ewu wọ́n rán mi sẹ́ dáhùn. ọ̀dà ẹ máa ṣe blowjob fún mi. ẹ blowjob ẹ máa ṣe blowjob fún mi. ṣe é forí gbà sùn sẹ́ẹ̀ ni. aláìsẹ̀ fi gbé mo lọ bí mo tẹ́. ṣe é ya wèrè mọ́ tilẹ̀ ni nígbà ẹ̀sọ́ lẹ́ẹ̀kẹ́ ní forí yín sọ lẹ́ọ̀yọ́ ni ṣé èsè pé ibi tó forí yín sọ lọ́yọ̀ ogún sẹ́ni ṣé ẹ ya wèrè ni bí n bá tiẹ̀ gbọ́ gbogbo nǹkan mo mọ́ ń gbọ́ lẹ́nu ọmọ ọ̀gá mi blow job sírù ti yìn ẹ̀yin èèyàn náà dànà ẹ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe rí gan ìsàlẹ̀ ò lè sùn ọ̀ ẹ dúró gan lẹ kákò yìí lẹ wá ń yọ lórí ìdùn bí ọ̀rọ̀ ọkà ẹ wá ń ṣe rándanràndó ṣé bó ṣe kẹ́nu jọ ẹ alágbọ̀n lu ò orí yín ti burú bí egun ti ń lé wèrè mo bójú ṣe kó nú wọ́n ń rándanràndán wọ́n ń rádaràdán onímú kọ́símọ́lẹ́ta ẹ mú ẹ wo la wèrè bọ́ ṣe sí gbẹ́rẹ́ sí lójú wa ni ẹ ìwé káwọn búlọ́ bí bá gbára èké rẹ mú yóò kàn méjì ni aláyé sán ìrandàrandà ìradàradà òsì èmi náà dúró mò ń bá rojọ́. Um, like I said, my travel out of the country, precisely Bakersfield, California. Thank you. Yes, thank you. Yeah. Thank you. Um, <clears throat> mo fẹ́ lọ sí California next week. Mo dẹ̀ máa lò tó bíi few weeks ọláwọn ibi kan tí máa touch when I get to the US so ọ̀rọ̀ ilẹ̀ tí a jọ sọ yẹn I actually want you to do your findings mo fẹ́ mọ the genuity of the settlement ó máa lọ jẹ́ pé ṣe làwọn èèyàn kàn fẹ́ lórúkọ ìjọba fi gbá àwọn èèyàn but if truly tó bá jẹ́ pé ó jẹ́ ni tó jẹ́ nǹkan tí a lè venture into. Mm-hmm. Uh, let me know. Okay, sir. 28. And um, let me ask you a question. Bí hectares mélòó ni wọ́n lè ta fún wa tá a bá fẹ́ rà? Ẹ Chief, ó depend lórí oye hectares tẹ́yìn bá fẹ́. Okay. Bẹ́ẹ̀ni Okay. The fifty. Because nǹkan tá a fẹ́ máa ṣe ń bẹ̀ yẹn, ó need the you know, very large space ṣọtí ẹsẹ̀ so iye to bá wá jẹ́ let me know I will remit the money into your own account then ṣe àmọ́ bẹ́ẹ̀ ṣe máa lọ sanwó yẹn fún wọn. Okay, sir. Ah, that's it. Fifty. That's it. Okay. Um, Chief, ma make enquiry in the Ministry of Works and Housing. Okay. Uh, um, my dad came back saying. No problem. Tó bá ti dà, you let me know. Okay, sure, I will remit the money into your own account. Then you You pay them. Okay, sir. Hmm? Okay, sir. Good. Thank you. Sir, um, Chief, ẹ uh, ní ọ̀rọ̀ méjì lè fẹ́ bá mi sọ. Yes, ìkejì ẹ ní í ṣe pẹ̀lú àwọn ẹbí mi tí mo kó rọra. Kí sí ngbà míì èèyàn á ṣe orí ibi mọ́yàn lọ́wọ́. Lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ mo discover àwọn fraud kan níbi iṣẹ́ yẹn mo dẹ̀ ń sọ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ wọn ò rí ọ̀rọ̀ kan gidi sọ fún mi mo dẹ̀ wípé tí n bá ń ba lọ báyìí má bàa tó nítàn jẹ o ẹ kí ni ká máa wí ká ní kílẹ̀ kẹ́ ọ já bèbè ó sọnù kí ni kọ́ lọ́mọdé orí mi ṣòkè ìyẹn ló ń já mi láyà iṣẹ́ téèyàn ti ń fi ọjọ́ àárọ̀ ẹ̀ tó ti fi ń ṣe bọ̀ what is not getting younger. I'm growing. That's right. So me, Monty, my màá What do I do? Ah, Àdẹ tí rí wọn mú pàtó báyìí. Eh, eh, Chief, um, kò go létò yẹn. Ṣẹ́rìsà, ohun tí mo feel pé a lè ṣe ni pay. Can engage our external auditors. Ṣé tí bá bring in our external auditors? sir ẹ̀yin ẹ má fún wọn lára àwọn family yìí ẹ má fún wọn lára ẹ jẹ́ káwọn external auditors yìí compare auditing lórí gbogbo account yẹn so whoever tó bá dẹ̀ rí gbámú ẹ jẹ́ kó face music ẹ̀ that's right yes sir because ṣẹ́rí sir àwọn family yìí ọ̀hún gba ojú bọ̀rọ̀ mm. especially tó bá ti wà involved ní business èèyàn mm-hmm. èèyàn láti máa apply the right business ethics because. Mm -hmm uh, to, to for a business to grow. Yeah. You know, Budo was mm. strict enough. Very. It's quite unfortunate. When you give them opportunity to, you know, we come on they call it grow. They abuse it. And I don't you. They will abuse it. Um, unfortunately, Tinubu wa bí ẹ tó ló máa react. A fi sentiment sí. Right. Àwọn want to believe no. questionable actions, but they are not ready to face the consequences. <laughs> but as I have said, I think that's what I'm going to do. Yes. We'll engage external auditors. Whatever comes out, so be it. but enough of that. Uh, typical of uh, mm. family members, mm. or hmm. somebody mm. involved in your passion. Okay so fucked up. I know. Sura. Yeah. How are you? Hi, hi, hi. funny, funny. Linka. It is your. Hey, Dad. Linka. Yeah, good sir. Don't worry. I'm fine, sir. Gbádùn mi dé yìí. Yes, sir. How are you? I'm fine, thank you, sir. I'm fine. Okay. Um, okay. Yes, sir. Hmm. Okay. Yes, sir. Thank you very much. For what, sir? <laughs> o lè mọ orí tó o ṣe fún mi. Ìgbà tí mo sọ pé ìwọ àti Ọlámilékan mo fẹ́ kẹ́ wà gan so that wàá lè bá mi influence positively. Now I'm beginning to see the result. Ọlọ́run ṣe ní sá. Eh, ah, Ọlọ́run máa rán èèyàn ni ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá ṣe nǹkan kan wà á gbàdúrà sọlọ́run wà wá ṣiṣẹ́ tọ̀ iṣẹ́ tí mo ṣe tọ̀ òun lélẹ́yìí tí mo fi bẹ̀wọ́ pé kó bá mi ẹ́ ṣùgbọ́n ọlọ́run gbọ́ àdúrà tó ra ara ẹni tó máa bá wa ṣe mm. are you with me ṣé o rí ìwọ̀nba nǹkan tó ti ṣe fún mo ti ń rí ìyàtọ̀ for a very long time I can't remember ọlámilẹ́kan kí mi bẹ́ẹ̀ pé kó rí mi kó kí mi kó tiẹ̀ bìhéèbù ẹni tá a bí ń lé náà so mo ti ń rí báyìí pé ìyàtọ̀ ti ń dé for better for better so I will want you I will love it inú mi á dùn mọ́ ọ tó bá túbọ̀ bá mi work on him you know to turn a good leaf. Okay, sir. Hmm? I try my best, sir. I shall, sir. Okay. Uh, uh, can I go now, sir? Yeah, yeah, you can. Thank you, sir. bóòlù ẹ̀kọ́ àtà ó lágbára o. Ah, ẹ ti jayé dànù gbòòrò. jayé Ah, kankan o Ah. ọlọ́pàá yóò jẹ jàrí nǹkan kan mudo. Ah. Do dọwẹ́tẹ̀ àrùn. ọ̀nà sàmì yìí náà kọ́nà sí àánú wa nítorí pé ti jáyé jáyé jáyé kò ah, lágbára kò sí wàhálà sí wàhálà. jọ kó bẹ lórúkọ náà ọ̀gá jókòó bí èèbà rẹ̀. kò sí wèrè kò sí wèrè wọ́n ní kó má wọ̀ ọ́ rí. Um, ẹni tó mú wádà. ẹrù ni. kí lorúkọ ẹ. bíbọ̀ wálé lorúkọ mi. dìde. turn around slowly. sit. kí ló ń pa ẹ mo rẹ̀ ni, nínú mo mọ̀ pé ẹ máa láìkè. jọ kí lorúkọ mi. ọpọlọ ni sà ọpọlọ. àti. ah sorry sà ọpọlọ. thank you. so báwo ló ṣe wá máa rí ìgbéyàwó ọpọlọ àti ọpọlọ tí wọ́n bá fẹ́ra wọn kí ló expect kí wọ́n máa bí jàre. kọ̀ǹkọ̀ ni sà. kọ̀ǹkọ̀ tó joy, ẹ́ crap get this thing out of my house Okay, fún five k. ọ̀gbẹ́ni bọ́lẹ̀ ń bẹ̀ ta ló fún five thousand naira ṣé gbogbo òdì mi gbogbo ilé ìtorí yìí owó five thousand wájú ẹ̀ ṣé òun wá ìmí ni ẹ gbà mí kẹ́ ẹ̀. ten bèè lówó mi ten thousand naira. Um, okay. can you give her twenty k? Ṣé kí á ṣe kí á dá mi lóhùn? Smells. Dá mi lóhùn. Are you okay? Owó dìdìrì tí wọ́n gbéyàn wá tẹ́ ẹ kó tètè graph kọ́pì ẹ̀. Orí ẹ ti tutù báyìí àbí? Ẹ ṣe máa ń forí gbàkú nìyẹn. Wọ́n máa ṣe blame blame blame. Asshole! Crap! Now listen far and far. Bàbá Jùlé ìkọjá lè tó àtẹlẹ mi gẹ̀ẹ́sẹ̀ do you understand? Oh no, Lẹ́kọ̀ọ́, this has to stop. Lẹ́kọ̀ọ́ kì í ṣọmọ kékeré mọ́. Orúkọ tó ṣẹlẹ̀ sí nǹkan imagine pé ó wà láàrin àwọn ọ̀rẹ́ dáàdi àbáwọn tí dáàdi náà bá ṣiṣẹ́ irú ẹ̀dẹ̀ ṣẹlẹ̀. This has to stop fẹ́ obìnrin kan let's find a woman tó máa befit the status ẹ̀ you get married to her Me, ní kó má ṣe fàájì á dẹ̀ má ṣe Okay, thank you very much. I'm more than a security officer to me. You are like a brother. Appreciate. And we are just. So, shall we now? Oh, yes. Thank you, Akin. Ah, ah no no no no no má sọ sínú complain account personal account tí mo fún ẹ yẹn ni kò sọ sí no no no má sọ̀rọ̀ difference tí n bá dé a máa ríra yeah try kó tètè lọ sọ ni o ok ok ọ ṣe. Hmm. báyìí dájà àbàbí báyìí owó tó bá tí ó tó túmọ̀ súnmọ́ ìyá ọlọ́run gbàgbàlagbà bó o ṣe máa ń sàmì tó máa ń kí mi nìyẹn ṣe nígbà mo bọ ni àìgbọ́n o gbogbo ayé máa ṣẹlẹ̀ o gbogbo ilẹ̀ máa kún o gbogbo ẹ̀ bó ṣe drat. àwọn ẹgbẹ́ ojú mi jẹ ẹ má fọ nínú oníṣòwò kí ẹ má bà bẹ́ẹ̀ ọlọ́run ọba gbọ́ ó dà ọmọ tó dé. tíwádìí hmm. ah, ah. eh, ìrọ̀rọ̀ ọlá. wọn trust ẹ náà. inú ah, kì í sọ̀rọ̀ kí ẹ má bà bẹ́ẹ̀ eh. kí ni mo sọ orúkọ orúkọ ọmọ olú. bẹ́ẹ̀ fún ilẹ̀ ìṣẹ́kórí olóye ìbẹ́lánú pẹ̀tẹ̀ ẹ̀rú bá mi ni o pátákó oṣù mẹ́fà ilé ìsàlẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. wà á gbóòórùn ẹ̀kọ́ ọjọ́ yìí. ọmọ tó máa ń jọ mí lójú mi ò mọ ibi tí bọ̀bọ̀ yìí ti máa ń mórí kì yẹn wá bẹ́ẹ̀ ni kò tẹ̀lé mi délé ni tó bá ní. àyẹ̀wò gan dẹ̀ máa wá gbádùn. àwọn ẹ̀rí àwọn ẹ̀rí ẹ̀wọ́ mi lọ méjèèjì ẹ̀gbẹ́ yìí ẹ wá jókòó ẹ wá jókòó ẹ wá jókòó. ayaba ayaba òkúnlẹ̀ pẹ́ lórí ọjọ́ ẹ̀. ẹ wọ́n làwọn máa dúró. ẹ wá o ah, bọ́s dúró lọ. Ah, ẹ sọ pé ẹ̀yin méjèèjì á lè jẹṣẹ́ bàbá yín báyìí. kí lẹ fi wá pè tí bá ṣe kí nìyẹn fún yín lásán àyà yín máa já káwá lọ́rẹ̀ẹ́ mi jẹ́ kọ́ mọ̀ ẹ̀ẹ́rẹ́ mi eh. wà pé kẹ́ ẹ̀ẹ́rẹ́ Ah. ó gbìyànjú ó gbìyànjú ah. ẹ máa gbọ́ ọ̀tọ̀ ni kí bọ́dù wà kí ẹ́ńjì máa sì sórí gbogbo kìíní ti kó bá mi ó ti pa mí kú ìdí especially tó bá cough mi ò fi ṣeré ibẹ̀ náà sọ̀kan ẹ̀mí mi mọ́ ọlọ́ọ̀ ká tó ah! hmm. kí ló kù. bàbá ẹ má pẹ́ ẹ jùlọ wọn ò nà lọ́gbàkí ẹ wò kí n tó dé ẹ jẹ jíjẹ ẹ mú mímu ṣe rí nǹkan tó ọba tó ń tàn bí ẹ̀yìn ẹ̀túra sílẹ̀ máa sanwó ẹ̀ tí bá dé. jọ jẹ́ kí wo jẹ́ kí wọ́n máa bọ̀ máa bọ̀ wá fún wọ́n gbé mi jẹ́ kí láti wájú sẹ́yìn ẹ wò dábàá gbọ́ mi àdúrà gbà yìí o àdúrà gbà yìí o. mọ́mí my dad is coming and my mom. okay. okay? Uh -huh kò ṣe pé kò dé kó wá dúró lé wọn wá kúnlẹ̀ wá ṣọmọ náà. what's my mom now. Oh. it's coming. we should bring you down and fix sorry dad. Good evening. Good evening, mommy. Good evening. How are you? Very good, thank you. Um, so thank you. Mommy, give me Um, Ola Torera, that's my big man. <laughs> Mom, Torera, Dad, that's my fiance. For real? Yes, Dad. Ni ṣeré ṣeré abi ni tòótọ́? I'm for real. <laughs> Incredible. Ṣé bẹ́ẹ̀ rí pé mi ẹ̀ bá mú ìkọ̀kọ̀ wálé rí? ẹ̀wọ́ now this is my girl my love the love of my life. ẹ tó kọ́kọ́ máa fún wálé ní ìyẹn ló já tó já wálé. ṣé lóòótọ́ ni. yes ma. what's your name. Atori Rasa. Eh? yorùbá ni ẹ ni. oh òyìnbó ni mọ́mì mi dad mi ni Nigeria. ah ah ẹ jẹ́ màmá ẹ kí o <laughs> ọmọ ọgbẹ ni mọ́mì ẹ. Um, I see dádì nǹkan ọmọ ọmọ ní dádì. ọmọ èkó yìí náà ni. irọ́ ni o. ọmọ Badagry. <laughs> Badagry kan náà. Ah, ah, ah, àwọn ọmọ èkó rìn. Eh, my dear uh, where do you work. oh I work at a restaurant sir. Eh? ṣé wọ́n lo ní. oh no sir <laughs> no. o ti o o máa ní tiẹ̀ o. kò sí wàhálà fún ẹ ilé tó wọ̀ yìí ilé owó ni ilé ọlá ló wọ̀ yìí hmm. o ti ní rẹ́sítọ́ráǹtì tiẹ̀ ojú bọ́ nígbà kan tó kàn máa ṣe fún wa ní kíákíá ni tètè máa jẹ́ kí dáàdì wọn pè é àfihàn àyọjú sí wọn. mo ti gbọ́ màá rí. ó máa ṣe é ó máa ṣe é mọ́ ṣe ti rí ní ti máa ń sọ pé pé ọpọlọ ó lọpọlọ ẹ máa sọ pọpọlọ ó lọpọlọ ṣe ti rí pọpọlọ lọpọlọ bá. báyọ̀ dà sọ́hùn onípele péré ẹ lọ́pọ̀lọ́ bó ló ti rọ́pọ̀lọ́ má dà lóhùn ọ̀pọ̀lọ́kọ́ la sọ o ọlámilẹ́kan lorúkọ tó jẹ́ o. that's my nickname. ẹ <laughs> gbẹ́nu dákẹ́ bó ti ń gbọ́ ló ti rí màgìjà yàmàyàmá tó lọ ń jẹ ká. ṣé ẹ lọ́wọ́ tó ń bọ̀rù ká o ti pa ẹja tó da wálé fún mi kí tún ni kíní jókòó ara ẹ jẹ o. ṣé o mọ nǹkan tó ń jọ pọ̀lọ hmm. ni ẹranko ṣe ọṣẹ ọkàn lọ́nà o wá fi ràn ẹ wọ́pọ̀ lọ. pàdé rẹ la má lọ. o gbọ́ mi. orí fọ́gò orí yọ láṣọ àbí kí ló jẹ́. ṣé pé ẹ lọ́pọ̀lọmọ. I'm fine. wà á kí ni kò fi ṣe kí ló dé ó dáná tí ó ń jẹun. bèbè bèbè ẹ lọ sí mama ẹsẹ wo ṣe wo ṣe fún wa orí kò jọ wọn gbọ. wo mọ bá ẹ̀dá ọ̀dọ́ ẹ kò lọ ọyà ọyà ọyà lọ sí mama ẹsẹ wo looks like a mongrel. Thank you.

kí ìdá kí ló ń ṣe àtẹ̀wọ́ bá mú gbà ń kó kí n má tò. tàrí o fún kọ́kọ́rọ́. tani. lẹ́wọ̀ gbọ́ ìwé mi kì í mọ́tò kò kí ló ṣẹlẹ̀. ẹ gbà tó wá bá mi ẹ mọ̀ ń ṣẹlẹ̀ ẹ pé tí a máa sọ. ọwọ́ ah, ah. ìwé rẹ̀ sí wí tí èsì ìdúró wúrẹ́ ti dàrú. kémi pé chairman my brother you mean ọ̀ràn mi sí brother mi nìyẹn o kémi pé brother mi àbí jọ kí ló kọ ẹ náà ìfẹ́ mọ̀ ó kọ ẹ. yàrá ṣé nínú ọkọ̀ ẹ chairman ẹ yóò gbà sí ìbédùn ètò ìṣiṣẹ́ yìí ṣé orúkọ ẹ ó hàn nínú nínú wordings chairman ẹ yóò gbà ẹbí sí orúkọ ẹ ti àbíyá ẹ ìwọ bọ́ ìdó dàbí ìdìkúdì yìí mi ń bọ́ mi mi mọ̀ ń bọ́dà mi ló ń gbà irúfẹ́ ẹ̀ gan tó gbà yìí sí pé wẹ́ẹ̀ yẹ ní àwọn ìyóòdà tó ká gbé ilé ológo because you are too ugly tó bá mọ̀ I tell you today you are too ugly you understand tó bá fẹ́ ṣe é go búkú this my brother. ṣé ìwúra ẹ̀ dàrọ̀ mọ́tò yìí wíwé bí èlú ọmọ mi pé bọ́dà ti tèmi wíwé pàṣẹ kò ọmọdé ọlọ́run ọba yìí jẹ́. give me the key mo fẹ́ gbé mọ́tò jáde òye dé mi ká gbà ọ́ dànù wọ́ tẹ o mọ bàjẹ́ o dé bàjẹ́ fi mu rò ti bọ́dà mi oyè di gbé gbajúlé wọ ẹ̀ mú kíkọ mi. ẹ jọ ẹ ẹ ẹ má bínú sa ìjọ ẹ ẹ pé chairman sa àwọn ni wọ́n lè fún mi ní ọ̀dà kí n fún mi tó bá ti ní kí n fún yín máa fún mi ẹ má bínú sa èmi ah, lọ. Ah. <laughs> wọ́n máa wọ́n rí o ọ̀rọ̀ ti bẹ́ bí mọ wá kí ẹnu òní ló bá jẹ́ fi bà ẹ́ ló bá jẹ́ fi ràn bà ẹ́ fámìlì máa ń ràn ẹ̀gbọ́n mi òní wàá mọ̀ ògùn akáyé di àpapọ̀ inú mi. máa gbé kí mọ́tò. ó ní sà. ọmọ akin bọ́ àná èwo ló ṣẹlẹ̀ kí ló dé kí ló mú ọ. Ah, ọgbọ́n ni ọgbọ́n bá burú àgà ṣe ń búra múramù látàárọ̀ wọ́n fẹ́ gbé mọ́tò wọ́n fẹ́ gbé mọ́tò lọ kí wọ́n sì lọ́ọ́ ta. wọ́n tún fẹ́ gbé mọ́tò ilé. ìyẹn wá ní wọn ò ní gbé mọ́tò lọ òun ló di wàhálà. mọ́tò tó ẹ̀pọ̀n náà gbé jáde tó fi gbogbo ọmú rẹ̀ jóná báyìí. irọ́ ni. Ah, sorí ṣe mọ́tò àwọn àgbà tán ní olówó kan láàrin olùsí mẹ́fà ó tó sí gbogbo wọn o. Hmm. Ah, ṣe mọ́tò ọgọ́ òní mọ̀lẹ́bí rẹ̀ mọ̀lẹ́bí wọn ò sún wọn àgàgà sóòtì ẹ̀rẹ́ ń tọ́ lọ ìná. Hmm owó òwú wọn àwọn gangan báyìí náà lówó kì í yé ah kí n gbẹ. òbí má tùjọ bá wa ń bí tó bá bá wa yóò ya wèrè pẹ̀lú wa ẹ̀yìn sínú ẹ̀. ẹ̀yìn èmi ò ti tẹ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ tó bá ti fẹ́ gbé sórí gbogbo mọ́tò tó ń wo èkó tó wọ́n tà òòrí tọ́mọ ká gidi borí bíi fáànù ibo. mo rí gbọ́dọ̀ gidi. mo ti lọ bí iṣẹ́. yéè torí ra mi lè rẹ́rìn o. kí ló gbọ́ wa. kí ló gbọ́ láì. èèyàn ti torí pé èèyàn wọ owó kí èèyàn wá sọ dignity ẹ̀ nù kí ló dé ṣọ́kùnrin ti tán ní gbòòrò ni. ọkùnrin ti tán ọkùnrin ti tán ọ̀rọ̀ owó là ń sọ yìí ọmọ òun àti bàbá yẹn ṣì máa ń pẹ́sà mi ní restaurant má rò bá péré ni mo fẹ́ fẹ́ mi òun láìkì ní gbà pa àwọn ọkọ mo bá péré ló ṣe until the day he took me to his house àtinúkẹ́ tó bá rí ilé wọn tó bá rí nǹkan tó wà ní bẹ owó ń bẹ they are loaded wọn á ní mi ò nítorí ìbọn èmi ti make up mind tèmi o his father said just because n pé mo gbà pé mo fẹ́ fẹ́ ọmọ òun ní o máa fún mi ní restaurant mi eh? yes my restaurant ó wá ní mi ò ní mi ò ní mi ò ní jókòó síbẹ̀ fún mi restaurant nsì tí n bá wá fẹ́ ọmọ wọn kí ni wọ́n rò bá pé wọ́n máa fún mi ah, wọ́n máa kọ orúkọ mi sínú wíìl what are we saying here. ọ̀rẹ́ má jẹ́ kí n tàn ìwà àti bọ̀bọ̀ yẹn sì ní kálíbà. àṣà ń kálíbà. ṣùgbọ́n tí bọ̀bọ̀ yẹn ṣe máa ṣe yàmàyàmà kiri ìgboro ni ó máa mu tí ó máa máa sùn kiri ó máa máa ṣe rájàrájà kiri. ìyẹn wá jẹ́ kí n. kí ló dé ṣọ́kùnrin ti tán ní ìgboro. ẹ ẹ wọn ti tán o rẹsẹ̀ wèrè òòbù ṣé èèyàn gidi máa gbé tiẹ̀ sílẹ̀ ni ibi tí mi fẹ́ wà nìyẹn ibi tí mi máa kú sí nìyẹn àjọ máa fẹ́ ra wa ti ẹ́ǹdì ni ẹ wẹ́ tó bá jẹ́ jẹ́ pé ó ní brọ́dà kan sì ní bá matchmaker but. Mm only child me so kò sọ́nà ń bẹ̀. <laughs> kò má sà kò ní brọ́dà àbí kò sí problem ó sọ pé ibi tó máa kú sí lóde yẹn ah, kò sí wàhálà jẹ́ kájọ kú síbẹ̀ ọ̀rẹ́ mi gbọ́ jẹ́ kájọ kú síbẹ̀ ah, jẹ́ kájọ kú síbẹ̀ because àwọn Yorùbá máa sọ ó máa ń pòwe pé àjọjẹ òdù téèyàn kò bá ní. ká ká ká ṣe kí ni. ẹ kí mi àti ẹjọ fẹ́. ẹ rojú ẹ tó ṣe ń ṣe pẹpẹpẹpẹ pẹ̀lú abẹ̀bẹ̀ tó gbé sójú o fẹ́ fẹ́ ta ni ìyẹn wàá máa ṣe rí báyìí kà tó mọ̀ á ti lé mi kúrò nílé kò possible kò possible jókòó jẹ́ ṣé o rí nǹkan tèmi lè ṣe fún ẹ ni pé àṣìpà ń pé ọ̀rẹ́ mi wá tí bébì mi bá ti fún mi lówó tó ń tọ́jú mi ló ń ṣe màá ṣáà máa wá nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ máa fún ẹ ọ̀ tí bá ti kọ́ restaurant mi mo lè fún ẹ ní iṣẹ́ ń bẹ ṣé wàá ṣiṣẹ́ mi ò ṣiṣẹ́ o ọbẹ̀ àjọ máa fẹ́ kò yẹ àjọ máa fẹ́ ní tábàdàn tó máa jẹ kó tó bá ní kí n ṣe ni màá ṣe tó bá ní kí n fọwọ́ sí báyìí lọ́wọ́ mi máa dé mi ní disturb mi ní anything. ẹ ah, kò need. mi ní. mo ní kò sọ́nà bẹ́ẹ̀ a lè jíjọ́ fẹ́ ìwọ náà sọ ọ̀rẹ́ mi sún síwájú lọ́wọ́ ọkọ tiẹ̀ ọlọ́run á pèsè fún ẹ. ọ̀rẹ́ mi má dáadẹ́. <laughs> Eh, eh, congratulations. Oshé, ṣe. I'm so happy for you. Ah, Oshé, ṣe ọ̀rẹ́ mi. Ayé mi dùn o because ah, owó là ń sọ̀rọ̀ yìí o. Owó ni. Ọlọ́run kékeré ò jìyà kí la fi ṣe bí gẹ̀ẹ́wó ni. Owó ni. O ṣáà rí múra mi. Ẹ̀nà. Ẹ̀mí náà jọ Cinderella. <laughs> I'm so happy for you. mọ́rílì ah, ó tí tó ṣe say ni. kí n tiẹ̀ kilo ló Se ṣèbọ́kọ̀ we want tiẹ̀ kí n tiẹ̀ pẹ̀lú tèmi. ẹ mm, sori orí ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ rí ẹ fún yín ni. mo fẹ́ rí mi sí òde. Ah, kò lè o kó má bàa lè náà ni kò jókòó jókòó. ó tún bá jókòó lọ. òun eléyìí jù jókòó lọ. torí mm. babaláyé mi kan di mi ó wá pè ó ní pẹpẹsẹ bóun ṣe dé yìí o òun nídìí ìyàwó tóun fẹ́ fẹ́ ó ní òun nídìí ọmọ ẹlẹ́jẹ̀ tútù kan tóun lè fẹ́ mo wá wò pé kò síbi kankan tí mo lè rokun oore yìí sí ju ọ̀dọ̀ ẹ lọ. kí n tèmi. ìwọ ló máa ń ṣoore fún mi ṣoore nìyí ibi tó lówó dé ọlọ́run nìkan ló mọ̀ ó kárí gan. ó sì ń wáyà wò. ó gbé dání bàjẹ́ ó dẹ̀ wáyà wò. èkìdè wọ̀ wá rò pé yóò ṣẹlẹ̀. sórí ọ̀gá wa fọlárọ̀gbà ó ń bẹ́ lẹ́gbẹ̀ẹ́ ni sórí tó bá ti lè mú ọ débẹ̀ báyìí wàláì mo ti rọkọ̀ wàláì. tó o bá kàn mú mi débẹ̀ báyìí yóò rọkọ̀ fún mi. ó máa ra mọ́tò fún mi. Ah, irú èèyàn báwo ṣe ń jẹ ayé tèmi náà. àdáadáa. ọlọ́run mo ni. mo fẹ́ kó fẹ́ ní o ọmọ bàbá ta mi sẹ́wù. bàbí. èmi kò fẹ́ kó kó ọmọ ọ̀dọ́. àbí. àníkèmí gan kí n wà nínú ilé ọlá kí mo fẹ́ báyìí kọ́ ni mọ̀dàrán kì ní yẹ kí n sọ̀gbẹ́yìn bí olùdí òní ṣe ah, kí n gbé díríǹkì fún ọ. ẹ̀yẹ́. ẹ̀ torí ti wà yìí orí ò lówó tẹ́lẹ̀ bá ti fi lówó ọmọ fún mi lówó ẹ̀ <laughs> kò sí wàhálà. Ah, ọwọ́ ẹ̀ ló wà tó o bá ti ṣe báyìí ká lọ ni. kí lẹ́gùn mi ṣe tó lòun ò fàárọ̀ jù. tó lè fi ṣẹlẹ̀ báyìí. àì ah, lè fi ṣẹlẹ̀ yẹ sáré ṣetán bóyá tètè mọ́ wá lọ tètè mọ́ jẹ́ ẹnu ẹsẹ̀ rẹ mọ́ gàá mọ́ jẹ́ ẹnu ẹsẹ̀ rẹ. nǹkan tí mo tún sọ nìyẹn sá ó yẹ kó ti wọlé but ó tún máa wọlé bẹ́ẹ̀ ni sá. Ah, ó ṣe kà ó jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣe tó bá jẹ́wọ́ ló ní kọ́ńpìnì yìí wà rọ̀ ní ẹ̀ báyìí bó ṣe ń rọ̀ ní ẹ̀. mo ń tọ́ ìta. o ń tọ́ láti ṣe kí ni. láti pé kí everybody kó kí ah, everybody wà rà. oh my god kí lè dáhìn èèyàn yín ṣe báyìí náà why. pẹ̀lẹ́sà ẹ pẹ̀lẹ́sà ẹ pẹ̀lẹ́sà ẹ káàbọ̀. nkì máa fún reception kíákíá yìí ní gẹ́ẹ̀lì yìí egin mi fi chairman ti yé àràǹdì omi a ah! èmi ẹ wé gíyàn mi fi wé wá sí ọ́fíìsì lónìí. àjẹ wọn láti sọ fún ẹ kí n tó lè wá sọ́fíìsì. irọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n fi sọ táàmù tó bẹ́ẹ̀ ti wá bẹ́ẹ̀. ẹ ẹ jọjọjọjọjọjọ wo mi ò fẹ́ gbọ́ gbogbo èdè jàgbàjàgbà tó ń bá mi sọ yìí o mi ò fẹ́ gbọ́ o jọ sàájọ bí asóǹde yìí o dòyìn mí nù what can you say about this. ṣé àkáǹtì àbí ah. ẹ̀sà mo fẹ́ náà ní sùúrù náà tiẹ̀ gbọ́ mi. ṣé àwọn owó ti sọnù mí. irọ́ ẹ̀sà wo èso ewo dáadáa o ṣé ẹ rí sà dédé ohun gbogbo dédé wọn ṣẹlẹ̀ nínú kọ́mpìnì yìí débi ẹ ti ṣẹlẹ̀ bí mi fẹ́ dé nǹkan kan bàjẹ́ do ètò bàjẹ́ bẹ́ẹ̀ náà bá ti mú sáì kò bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ ti bàjẹ́ òkè àmúdàfẹ́ ẹ̀rọ màlàmúṣe lóòjọ́ kan mo ṣe wá bí mo páàkì sí jọ́ṣọ̀ gbé mo páàkì sínú kọ́mpáǹdì gbàràbẹ́ bẹ̀rẹ̀ sí kọ́sìkà gíẹ̀ mi fi yẹ́sà ibi àwọn jẹ́nẹ́tọ̀ ti gbìgbìgbìgbìgbì yìí o ìdí wa wo yóò ti fá ògiri mo kà wo mo rí fi ògiri ní ti là mo la pe àwọn bíríkìlà mi dáhùn go à ń fọ́n n kó àwọn símọ́ǹtì à ń kó dédé di àwọn. ẹ jọ ah, ah, máa ṣeun tí ẹ bá rò pé àìfẹ́gbẹ́ onírèsí ó ní tó máa ṣe pé onírèsí rọlẹ̀ pa ọ́ torí pé tónírèsí ò bá fẹ́gbà mọ́ èyí tó ti fúnlẹ̀ ò lè pa ọ́. mo rí yín gẹ́gẹ́ bí ẹbí mo kó yín mọ́ra tí wọ́n máa ń wọ́n máa ń báyàn tan kán fàyàn nìkan yá ẹ wo gbogbo nǹkan tẹ̀sán léṣẹ́ ìdá tó bá jẹ́ yín lẹ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ẹ ṣe báyìí ṣe léṣe ara yín ẹ jọ ẹ jọ ẹ jọ mi ò the external auditor kí n tó kí n tó kí n tó kí n tó detect gbogbo tó wà ní fraud ẹ lọ wá gbogbo ọ̀nà bí owó tí ẹ kó ń bì bẹ́ẹ̀ máa padà or else ẹ máa rí other side. dédé àwọn bíríkìlà yìí wọ́n tó bọ́ mi ò fẹ́ gbọ́ kankan please take it away ẹ kó. ní kẹwàá mi ṣe máa dáwọ́ padà sílẹ̀. Yeah ọ̀yà ọ̀yà ọ̀yà ọkùn rẹ̀ ọkùn rẹ̀ ọ̀yà ọ̀yà nísòwò díẹ̀ díẹ̀ so fẹ́ fún àwọn lọ́ọ̀dì bloody bloody mountain. ilé ìlú kan sọ tó o bá ti dọ̀ pé emergency ni it is emergency àdúrà mi fún ọ. ẹlẹ́kọ̀ọ́ ìyẹlẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n mi kọ́. Ah. ẹ wo báwa náà ṣe rí nìyẹn. mo ẹ̀dùn mi ṣe é. ṣe bí láàárọ̀ ẹ̀yìn ni ó pọ̀ dédé ṣubú dókítà kan ju wọn lọ́wọ́. dókítà dókítà ọkọ mi kọ́. ẹ bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ni ẹ bá mi sọ̀rọ̀. olùtọ́jú ni wa. ee ọlọ́run ló ni wa. sub dog go straight to the point. it's a pity. kí ló ṣẹlẹ̀ kúndùn mi. down ah! i need it down. Adisa o Adisa o Adisa yay Adisa Adisa mo gbé. Hey mom, take it easy mom. Adisa no, no no no no Adisa Adisa Adisa yẹn ẹ̀ka nkẹ. You're not gonna buy cow twice mom. You're living, you're not gonna die. Adisa ọba Adisa ọba Adisa má lọ. Mo dárò, mo dárò. Adisa, Adisa, Adisa, Adisa me Send well to Nipsey, Tupac and Biggie. Mo kí gbogbo ẹbí àti gbogbo òṣìṣẹ́ olóògbé ẹ kú kalẹ̀. Ah, mo lérò pé gbogbo ẹbí ti pa ẹnu pọ̀ pé kàkà ohun tó wà nínú ìwé ìgbéko ìjáde. Ah, ah, Dìlọ, ẹ jọ̀ọ́ kí ló tó kù? Tí a bá pìpì àfi afẹ́ gbọ́n wíìlì tí bọ́dà mi kọ sílẹ̀ ẹni pè mí lówà jókòó lówà kà wíìlì lójú gbogbo àwọn ènìyàn ẹ jọ ẹni time continue reading please. àkókò ẹ o èmi ò ríbi tí wọ́n ti ń ṣe pé wọ́n ka wíìlì tí ẹni tó ní wíìlì ò tí ì wọlé ọkọ mi wà mọ́ṣúárì èdè fẹ́ máa ka wíìlì ẹ̀ ẹ́ tíbi tó bá sèkú tán lọ́jọ́sẹ̀ ń ka wíìlì àbí mi ò rí sọ ni. ìyáálé kan ẹwọ ẹ dákẹ́ ń bẹ̀ jàre kí lẹ̀ ń sọ kí ló ń bọ̀ sí ẹ wọ ẹ wọ ẹ má fi nù wá mọ́ jẹ o ṣe rò pé àmọ́ gbogbo nǹkan tó ń lọ ni torí pé àti fẹ́ sọ̀rọ̀ ẹ wo ẹ̀yin ajẹ́ kí lọ́ọ̀yà kàwé ìtò fẹ́ kà kádẹ̀ mọ nǹkan tó tọ́ sí wa àbí bẹ́ẹ̀ kọ́ bọ̀dá mi. jọ lọ́ọ̀yà mo ti kí yẹn mẹ́rin táìmù o. Uh, just relax ṣé bàbá mi fẹ́ pin ogún wọn wà ní pin tọmọ wọn mọ àbí wọn ò ní pin tàwọn àbúrò wọn mọ just relax. okay um, in that case um, màá tẹ̀síwájú. thank you gẹ́gẹ́ bí àkọsílẹ̀ olóògbé olóyè fọlárọ̀bà ṣe kọ sínú ìwé ìgbìmọ̀ mi àwọn ní kí a fún gbogbo òṣìṣẹ́ tó ń bá wọn gbélé ní five million naira. ṣé ẹ wọ wèrè ìwé ládùúgbò lọ́yà ẹ wọ ẹ̀mí àkàkọ́ tẹ̀ ń mi. olóògbé ní kí àbúrò wọn mr adelade hmm. máa ṣe alábòjútó fọláwọgbà motors and transport. wow bákan náà kí wọ́n máa san owó sí inú àkáǹtì company. ìtẹ̀síwájú. bí olóògbé ṣe kọ́ wọ́n ní kí àbúrò wọn mr akànbí máa ṣe alábòójútó fọlárọ̀gbà real estate club. bákan náà kí wọ́n máa san owó sí inú àkáǹtì company. bẹ́ẹ̀ ni olóògbé kọ sílẹ̀ pé kí ìyàwó wọn madam Rebecca fọlárọ̀gbà pé kí wọ́n mú estate wọn tó wà ní ìbẹ̀jù lẹ́kì pẹ̀lú eight hundred million naira. ó ṣe mo dúpẹ́ kó àìgbàgbé mi bẹ́ẹ̀ni àti òjò sọ́mà ipò bá tètè fi mí sílẹ̀. that's fine mom that's fine. anytime anytime ẹ lọ continue reading má ní. bákan náà wọ́n ní kí gbogbo properties wọn including his companies home and abroad pẹ̀lú gbogbo owó tó wà nínú account pátápátá ní gbogbo account kó jẹ́ ti ọmọ wọn kan ṣoṣo Mr. Ọlálékan Fọláwọ. ẹ jọ àbúrò mi lọ ní sùúrù àsìkò ọlọ́wà yìí o. yóò yẹ ẹni yóò yẹ ẹni wáyé. ẹni mi lọ ní sùúrù àsìkò ọlọ́wà yìí ní sùúrù. ẹ ǹdí lọ ṣé o dẹ̀ ṣọ́ pé wíìlì tí bọ́lá ti tẹ̀lé kọ́ pọ̀ ẹ̀wé kàrà. bẹ́ẹ̀ ni bó ṣe wà láti kàn sílẹ̀ ó kà yà mí. jọ ni wo bí bọ́lá mi sáyẹ̀nsì náà wà tó mọ̀ bọ́lá mi sọ̀rọ̀. what because i know my brothers you understand èmi àti àbúrò mi ẹ ṣe oṣiṣẹ́ gidigidi mo lè mọ mo mọ fat tí mo ní ẹ ṣe ẹ ṣe bàbá òde wa àjọṣe ni àjọṣe ni. nísòro jọ nísòro ẹ̀hẹ́n dúró ṣẹlẹ̀. Maar ook door een wil dat kan zien. Or stand, and sit. That was a lot of fun, right? Thank you very much. Bàbá. Yes. Mi kì í ṣe mọ̀lẹ́bí. Bó o bá dá sí ìdúwọ́ àkàbọ̀. Ṣùgbọ́n nítorí ọmọ olóògbé tó gbé gbogbo ọkọ̀ tó kà lẹ́yìn máa ṣe fẹ́lẹ́. Bí lọ́ọ̀yà ṣe wí ẹ̀ lólógbé ṣe sọ. <laughs> Thank you very much. Hey, hey, máa tún kìíní yẹn kan. You know, ó gbọ́dọ̀ tún kìíní yẹn kan. Hey, hold title. Oh. Shut the shit up. I'm your daddy. I'm your daddy. You're not my father. Ẹ̀yà go. sọ òun kọ́. Ọmọ àlè wò. Rẹ́sì ọmọ àlè. Ọmọ àlè. Mr ẹni tó lókun dá jọ ọ mami it's fine mami it's fine mami it's okay. ẹ máa ń lọ sí àwọn ọkọ tọwọ́ yìí máa ń lọ sí wájú máa take care as pé ẹ fẹ́ attack a client ní ọkùnrin ẹ fẹ́ attack. order security pẹ̀lú ọmọ mọ́nítà ọ̀hún máa dì pẹ̀lú ọ̀hún. kí ló fẹ́ sọ̀rọ̀ kí ló fẹ́ dì pẹ̀lú èyí lọ́wọ́ yìnbọn fún wa wá dáwọ́ máa sọ fẹ́ gbọ́ngùn wẹ̀ ọ̀gùn wẹ̀ àti ìdíkọ̀kọ̀ wọ pẹ̀lú ẹ̀jẹ̀. lẹ́kọ̀ọ́ do not fall do not fall on that seat. do not fall ma dem o. ayé wọlé ti sọ̀rọ̀ ọmọ dem o. ọmọ dem o. ọ̀rẹ́ mi ẹ̀ fi lé ẹ wo èyí ọdún kúkú ọmọ kìíní nígbà tí wọ́n ń ṣiṣẹ́ bọ̀ lọ́wọ́. ẹ ẹ jẹ ọlámilẹ́kọ̀ọ́ ọlámilẹ́kọ̀ọ́ mo gbà. ọlámilẹ́kọ̀ọ́ ọlámilẹ́kọ̀ọ́ kí lẹ́ni ṣe kí ló ṣẹlẹ̀ ẹni wọ́n wèrè ń pa. yé ẹ̀jẹ̀ ọlọ́mìnẹ́kọ̀ ní kò sábà mi. ọlọ́mìnẹ́kọ̀ ọlọ́mìnẹ́kọ̀ kí ló ń sábà mi kí ló ń ṣe kí ló ń sábà mi ọlọ́mìnẹ́kọ̀. Alẹ́ ìjẹta, ó ṣáájú mi sí àbọ̀ kó tó sùn ó ní ọ̀bẹ jẹta lọ́kọ́ àjẹmọ́ fàdìdé ká máa lọ sí club ló bá ti change mind ó lóun ìyá lọ kí lọ sùn kò pé náà ni èmi náà bọ́ sórí bẹ́ẹ̀ tí mo sùn àfìgbà tí wọ́n wá jí mi lánàá tí mò ń gbariwo látọjọ́ oorun. Ìgbà tí màmá rí ọkọ mi. Ọ̀pọ̀lọpọ̀lọpọ̀. Irú òtẹ́ni yẹn ṣiṣẹ́ nǹkan lọ, nípa ìṣe ayé mi. Ah! Àṣẹ fìrìfìrì owó mo rí níjọ́ mo ti fẹ́ ti gbọ́ pé wọ́n pè five five million pẹ̀lú kọ̀ọ̀kan o nínú mi ti dùn mo ti ṣe ẹ́símẹ́ǹtì látòrí ọkàn mi mo rò fún mo tún lè dọ̀ mo tún yọ̀ yẹ fún mo rò lé lórí mo ní ẹnu five million pẹ́pẹ́ fúru o tí ìrù àti ẹ̀bí ìdí áùsì tí mo kọ́ àjà mẹ́ta mẹ́ta ọ̀nà mẹ́ta ogún lókè ogún láàrin ogún sàlẹ̀ nígbèsí ayé mi sí ti rù mo dúró tí mo tó ní mọ́ra fẹ́ńsà. mo ní wọ́n rà mọ́rúwá jọ ní gbé fún wọn gbọ̀n kọ́ padà sí gbogbo ọ̀nà ilé wọn náà ní ọ̀nà òkè èwò gbogbo olúwo tí ọ̀gbọ̀n wà kì kò sí mọ́ ọ̀kẹ́ o wọ́n sọ mí náà mo à iṣẹ́ kúkú láti ibẹ̀ ó ṣòro ire ó tún gbà ẹ tó dàbí àwọn bàbá aládùúrà yẹn jọ máa bínú tí lórí five million náà ló ka gbogbo nǹkan tó kà yìí. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni owó a máa tó. ẹ dá ẹ gbogbo ẹ ń sọ ẹ ní sùn bó o ní. ó ti ṣe tó lọ́dọ̀ ìyàwó ọ̀nà ọ̀dọ̀ rẹ̀ ló ló bó síbà ṣàkún ló ń wà bí ẹgbẹ́ rẹ̀. ẹ ṣe dára rẹ. bí mo ṣe ń wòye gbogbo ìwádìí tí wọ́n ṣe kò sígbà tí òun kà gbogbo wa. ọ̀rẹ́ kan lè kan bá lé yọ̀ọ̀kan jẹ́jẹ́ ni mo jókòó. ẹ wo bíi ẹni tí ò jẹ́ gbi ò lè kú o ìtò wá dá èmi lójú gidi èmi cleaner o pé èmi ò jẹ́ gbi n sì lè kú àwọn ẹbí ọ̀gá mi kọ́ lọ yẹ̀ wò àwọn omi kan tẹ̀ ló dáadáa torí ìgbà bàbá wà lẹ́yìn gan ọ̀gá ò lẹ́bí tó sunwọ̀n bẹ́ẹ̀ ni ẹbí wọn ìṣẹ́bí rẹ̀ ìgbà bàbá wà láyé gan wọn ranjú mọ́gún ìgbà tọ́mọ gan tún bẹ láyé dandandan lá ogún náà ranjú mọ́ sẹ́yìn ò ti wá mọ́bi tó kún ti wá wá tẹ wá rí gbogbo yín wá lè ká wá bí o ìtọ́ba láwọn ṣetán láti fìgbẹ́ lọ́wọ́ mo ṣetán bójú ògùn ni bó jẹ́ Ṣàngó ni kódà kan gbómi ayé lálawa èmi ò mú ibi tó tún wá lè dé kán ní kí gbogbo wá sí gbáwò ń sì bí ìṣẹ̀rànjú kalẹ̀ rí. torí ẹran tó yẹ ká dìbò òun gangan lè káwọn ọlọ́pàá dìbò hmm. torí òun ní sẹ́ẹ̀sì òun ní kúùkù òun ní kẹjẹ afurasí. dáko kí n tẹ̀lé Marili Marili má ro òkú mi má ro òkú mi gbogbo ṣẹ́ẹ̀sì sísè tẹ́ bá bẹ́ẹ̀ ṣe ni ẹjẹ̀ wọn òkè ibẹ̀ tí kí sọ̀kò dúró dé ẹjẹ̀ wọn bí alẹ́ rí ọ̀rọ̀ á sọ tẹ́lú five million. kò rò. dàpọ̀ kò ní rò ọ̀dà ìbò la fi ó dé sí ṣe aláṣẹ school ní ètò ọmọ kọ́wé rẹ èyẹ gbó bí oko asálẹ̀ rẹ o ah, ní ọmọ rẹ five million apá tó bò ó ti já sápò tó wàhálà dé. wọ́n jẹ́ wọn lóhùn wàhálà ìwọ̀n ọ̀rọ̀ owó rí tó ń bá rówó rí ni five million ní jọ wọ́n lójú. five million. àbúmi ẹ jọ ẹ má kí mọ ẹ láti dáhùn gbogbo béèrè tó ń béèrè lọ́wọ́ yín ìyẹn ló máa jẹ́ ká rójú tí ọ̀rọ̀ mà please. ẹ ẹ mọ́mí ẹ pẹ̀lẹ́ mà ẹ kò lójú a kàn fẹ́ kẹ́ ẹ sọ nǹkan kan fún wa ni mà ọjọ́ wo gangan lẹ rí ọlálẹ́kan pé. mo rí ọmọ mi ní jẹta mo rí ọmọ mi jẹta nínú ilé yìí nígbà tí mo fẹ́ wọlé lọ sùn ọmọ mi dágbére fún mi ó ní mọ́mì mo fẹ́ lọ sí club mo dẹ̀ ló dàbọ̀ ṣùgbọ́n má pè kó tó wọlé bóyá ó lọ àbí kò lọ mi ò mọ̀ ìgbà tó di dọ́rọ̀ ìjọ kejì ariwo ni mò ń gbọ́ láti lo yàrá mi wọ́n ti máa yọjú láti bá kó lérí mo rí òkú ọmọ mi pẹ̀lẹ́ díẹ̀ ní títí rú. actually kò lọ club wọn lálẹ́ ọjọ́ yẹn wọ́n sọ fún mi pọ́kọ̀ wọn lọ club wọn òun fẹ́ sùn ó dẹ̀ distract mi kí n máa lọ ni and since ẹ pé inú ilé ló wà tó dẹ̀ ló ń fẹ́ sùn I had to leave him and go to my own house. ṣe ń discharge ẹyin àbí. yes. and uh, let's go back to that way. níjọ́ tí wọ́n pín ogún yẹn gangan kí ni àwọn nǹkan tí ẹ e notice as in reaction àwọn ẹbí lọ́jọ́ yẹn. they didn't take it well in fact àwọn ẹbí faraya àwọn àbúrò <laughs> bàbá olóògbé méjì tó jẹ́ uncle mr lekan in fact ìkànnì wọn láti sọ pé ó máa pa lekan lójú gbogbo alójúmọ́ mi àti iṣẹ́ tèmi ń ṣe mo láti lé wọn jáde níjọ́ yẹn ẹ̀ẹ́dẹ̀ tí ó jẹ́ kó yé wa pé ìkan lára àwọn staff wọn ní ó kọ́kọ́ rí òkú yẹn lọ́jọ́ yẹn. definitely yes officer mi ò kọ́ yín ṣe yín o ṣùgbọ́n ṣàkún ọ̀rọ̀ yìí tẹ̀mí wò àwọn ẹbí bàbá olóògbé lẹ́kọ̀ọ́ ní prime suspect wọ́n sọ lójú gbogbo apá wọn máa pa wọ́n sọ bẹ́ẹ̀. in that case we need to question everybody so ẹ tẹ̀lé wọn so kàn lọ gára ọgbọ́n more, then àwọn watch máa. mọ́mí no i need to take her to her room now. I can't stop it. I can't stop it. Thank you ṣàfọkànbalẹ̀. máa kí àwọn staff yẹn fún mi sí. ẹjọ nígbà wọn pa bàbá ọmọ yìí tó tún pa ọmọ. Ah. Hmm. Hmm. ó ṣì ń yà mí lẹ́nu lọ. Honestly. This is really sad. Honestly. Uh, uh, uh, officers, Sherry, at this juncture, mo of yín, mo fẹ́ jẹ́ kẹ́ ṣe iṣẹ́ Because all these things are becoming so interwoven. Ẹ jọ̀ọ́. do you work in our best. Chérie, ó fi hàn pé ẹni tó lépa ẹ̀mí ti Fọlárọ̀bà náà ló pa Ọlámilékan. Hmm, right. Okay. So we have to find out whoever is behind all this killing. Yes. Uh, you know, I thought about it. Okay. I will share, I will share. In fact, I'm going to get it all. Anything tó bá wà behind these things, I'm looking for cafe on it. I'm trying to push it out. Okay, please do. So then, I'm going to go. I'm going to go. I'm going to go. I'm going to go because it is highly significant. Mm. Can you find out and do Shekini? Hmm. Ẹ láti ṣe iṣẹ́ Exactly. Yes. Yes. I thought so too. Ẹ ṣeun o, kò bá ẹ̀mí dààmú ìnira rẹ̀ ẹ̀mí tọ́lá ní ẹni wá kí nílé òní fi já lórí gbé yín lọ́mọ. pàtó kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn. ṣàdédé ni mo jí ní òwúrọ̀ ọjọ́ tí tẹ̀lé tẹ̀lé tí mo ní lọ kílínẹ̀tì gbogbo ilé bí mo ṣe bá òkú olóògbé náà ọ̀dọ́ ọlálẹ́kan ariwo tàn kí n mo pa báyìí ẹ̀rù tó bà mí ni àtòrí bá wọlé kí ló ṣẹlẹ̀ kí ló dé ta ní nǹkan mú ló bá bá òkú olóògbé lẹ́ẹ̀lẹ́ ló bá parí pé ha sáré lọ pé mọ̀dàmú kékeré wá torí àtẹlẹgbẹ́ mi tó lọ pé mọ̀dàmú àgbà àbí mo là ṣe fẹ́ sọ nígbà tí àwọn dádì ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí tí ò tí ì pẹ́ ọlọ́mú sì jẹ́ àríkú ọkọ káríkú ọmọ náà yorùbá mọ́ ń wí ẹnu owó àmọ́ wá fẹ́ fi lọ sọ́pẹ́ à mọ̀dàmú àgbẹ̀ mọ̀ bọ bọ̀dọ̀ ọlámilé kan o wọ́n wà nù àgbàrá ẹ̀jẹ̀ ni mo á lọ pé ọmọ mọ̀dàmú kékeré kí màdàmú kékeré débẹ̀ sí èmi àti yín àtọlọ́run díẹ̀ ló tó kàn gan kọ́dá kú lọ́jọ́ náà tí ìbá ṣèlú tí mo sáré wọ́ wọn mọ́ra pé ẹ mú dàkú a nífẹ̀ẹ́. ẹ continue. ni àwa ní kí adáàlẹ ká gbé kápáyìn òkú mọ́sóyè yín ìdèmí mọ́ mi ìmọ̀ kankan. ẹ bọ̀ tí nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ Mr. Lẹ́kùn ǹjẹ́ onítìsí kankan bóyá ó ń báyàn kọjà láàrin inú ilé tàbí níta tàbí bí wọ́n ti ní ìkùnsínú pẹ̀lú ẹ̀kọ́ nínú ilé. sẹ́rí níta èmi ò mọ̀ àmọ́ ní inú ilé ọ̀dà lẹ́kọ̀ọ́ mi ló bá ń fọ̀rọ̀ sí i lọ fọ̀rọ̀ kọ́ lórí rẹ̀ èèyàn gidi tẹ́lẹ̀ wò bí ni wọ́n ti mọ́ funfun rẹ̀ wọn ní nítorí gbogbo ìgbà tí wọ́n bá bí wọn báyìí bí wọ́n sọ yàn craft dóblekas kí kan àwọn ìbọn ńláńlá gbàkọ̀gbàkọ̀ tó bá ti sọ̀rọ̀ fún lọ́ba tán. another thing tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ because gẹ́gẹ́ bí ìwádìí táwa ti ṣe and um, and report tó mú wá láti hospital ó fi yé wa wípé wọ́n jẹ poison which is wọ́n jẹ májèlé eh, eh, and wọ́n wá fẹ́ mú tani cook tó ń ṣe oúnjẹ fún yín nílé. ẹ sọ rírì mo ti ń bóde wọ ọjọ́ òní ẹ̀kọ́ lẹ̀ mo ṣe fẹ́ sọ àtòrí ni o àtòrí ni kẹ́ mú dáadáa. ta ló ń jẹ àtòrí yẹn. kúùkù ní ilé ní sẹ́ẹ̀fù. bẹ́ẹ̀ ni that is the shelf. okay. ẹ̀kọ́ lẹ̀ bá àtòrí tẹ̀ wò ó wọ́n lámùkọ ẹ̀rù rẹ wọ́ ó lókè lẹ́wọ̀ ẹ̀rù àtòrí bó ṣe wọ́n ń nínú tó le gan. ó di inú sónù. it is okay. wọ́n tún wá nípa jẹ́ ní ìyá àtòrí sẹ́mi pé yóò yí. hello hello ọ̀tọ̀ ni nǹkan tí mi ń béèrè lọ́wọ́ ẹ̀ ọ̀tọ̀ nìkan tó ń sọ ṣé you understand o ti sọ fún mi pé a tó rí òun ní chef mm-hmm. ṣé you understand tó ń sè oúnjẹ kò tí ń fẹ́ mọ̀ ni ṣé you understand so kí ni o tún mọ̀ nípa ẹ̀. etí mo mọ̀ lónìí èyí oògùn poison ó dá mi lójú pé èpo ọ̀bọ̀ la torí ó lò. èpo ọ̀bọ̀ jíjó sẹ́ èpo ọ̀bọ̀. ẹ ipa àwọn àjẹ́ mọ́ ń lò pé. èpo ah. e, ọ̀bọ̀ okay okay thank you. Um, tábà tún ní èdè àti kéèkì ẹ sórí ẹ ọṣẹgun. ṣorí níbi tọrọ dé dúró mi ìfẹ́ kò parọ́ fún mi àwọn tó mi fẹ́ kó sọ poison òun ló pa ọlá nìkan ta ló fi poison sínú oúnjẹ. sẹ́yìn ẹni tí ń jẹ́jọ́ ń sìn níwájú ọlọ́run àtìyẹ́ mi ò rí rí kódà kan jọ́sìn ọ̀dẹ́lẹ́ ọ̀dọ̀ wa ní kó òun béèrè ilé kan jọ́sìn ló kọ owó òkú kò yé mi. nǹkan tí mo mean by poison májèlé àkúnjẹ hmm. òun ni ọlálẹ́kan jẹ tó fi kú and ìwọ ló wà ní ìjáàjì gbogbo jíjẹ nílé yẹn mo fẹ́ kó jẹ́wọ́ fún mi sí i ta ló ń fún ọ pé kó fi poison sínú oúnjẹ ọlálẹ́kan. èmi níjọ́ mo ti ń bá a bọ̀ àwọn èèwọ̀ ọ̀pọ̀ ọmọ ẹ̀ lọ ọlọ́wọ́ síbi wọn máa ń pè mí wọ́n ní mo mú oúnjẹ ẹ̀sìn ní ojú wọn rẹ̀kọ́mẹ́ǹdì mi fún sífù mo sì ti dọ́dọ̀ sífù tó ewu ó ti tọ́dún mẹ́wàá tí mo ti ń ṣe yẹ fún ọ tó ti yẹ lẹ́kọ̀ọ́ tẹ̀ o ìwú ìrè kò wá sínú ọjọ́ tí mo lè sè láyé a gbóúnjẹ lọ́wọ́ mi kọ̀ jẹ́ mọ́ndé àti dádì nìkan ni ọmọ jẹ́ǹjẹ́ tí n bá sè ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ó lè mú fòrò mọ́tí a tún máa mọ̀ dákulẹ̀ tó bá pè mí látòrí òkè báyìí pé àtòrí bẹ́rù àtòrí bẹ́rù bá mi ìgbé àti bí tí ìbá ti ń jìnnà lọ báyìí ó tó ti bá sọ gánrù. ẹ lọ kílọ̀bù tí bá pẹ́lẹ̀ kan tí ìlú ti dé lẹ́yìn ẹjọ́ mọ̀ kẹ́lẹ́ kò ní mo ti ọtí ní mọ mú ìgbésí ayé ọtí ni ariwo náà la gbọ́ ti pọ̀ yí ìdáàlẹ́ báyìí àtẹ̀jẹ́ ẹni tí a lọ pé bọ́yọ́ pé ike bí rẹ̀ tó tọ́ bá mo ti yọ tọ́ báyìí tí ní bì ní tí ọmọ ṣe gọ́gọ́gọ́. àwa tá a kí ọtí ló mu ta lẹni tó wá fi májèlé sínú ọtí fún. alàmọ́ ṣe rè ìtọ́pọ̀ ojú ọlọ́run ló tó ọwọ́ mi rèé o tó ti rí ìtọ́pọ̀ mi ní ojú tó mi pẹ́ tó bá fà á gbogbo wa ló dùn o gbogbo lẹ́kọ̀ọ́ tó wà ó tó wà. èèyàn ọlọ́run lódùmarè máa gbà mí o tọ́lọ́run ti ṣàánú mi òun àdìí ti kí ẹ̀mí fi agídí yìí mi ti lòye ẹ̀yà tìmí fúbọ̀ kan mo ti rí bẹ́ẹ̀ yìí o ọlọ́run wọ́ mi èyí o ṣé tá a bá ń jà ṣé bí ti ká fún mi bí màá fi inú mi fi ọmọ ẹ̀gbọ́n mi yóò ti tún kú nígbà ẹ̀gbọ́n tó kú tẹ́lẹ̀ tó fi ọmọ ẹ̀gbọ́n mi ó tó kù nípa tó fẹ́ pa ẹ sà ọwọ́ mi èyí mi mẹ́rin ti ní pẹ̀lú ọlọ́run ṣà inú mi o mi lè wá sọ ti àbúrò mi làjà o mi lè sọ tẹ́ o ẹ sà inú bíbí yìí mo bínú òjọ́ ẹ̀ ní olímọ̀ ní mo dà olímọ̀ rú èmi ó ṣe next of king bá ẹ ní kì í bá ẹ nínú family bó ṣe kú ẹ èmi ó yẹ ló tún kù nígbà ìpínlẹ̀ náà tó kọ wíìlì ó lè lakọ wíìlì ìdá kàkà kó dédé owó ìyẹ ẹbẹ tó pa ní kọ́mpìnì bí mi ṣiṣẹ́ ẹ̀ ìdílé làkàtọ̀ wọ̀ ọmọ ẹ̀ ẹ́ ibẹ̀ inú ti bí mi tí mo tẹ̀lé lè dèrú inú ló ní ìbí mi yọ ní ti kílẹ̀ mi fi ti bẹ́ẹ̀ ká bínú jù ẹ inú bíbí yìí mi bí ẹyẹ àkóbọ̀tà mi. bàbá ẹ o. ṣé nǹkan tẹ́ ń tra láti sọ fún wa ń sìn ni pé ẹ mọ̀ nípa ikú ọlálẹ́kan. ọwọ́ mi yìí funfun nínú ẹ sàá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ o. ok ọ̀gá ọlọ́pàá ṣé bọ̀dá kan bí ló sọ bẹ́ẹ̀. bọ́dá kan bí ò lè ẹ́fà ó kún ẹnu wọn kán sọ fún yín pé mo mọ̀ ń pa ikú àbúrò mi. ẹ dúró ná kí ni mo fẹ́ pa fún ìgbà wo lẹ́gbọ́n wá ṣìkùn tó wá jẹ́ ikú ọ̀nà alẹ́ kan lóko ẹ wò ó kò pọ́sibù rárá mi ò mọ̀ ń pa ẹ̀kọ́ ká ní kọ́. mr lọ́wọ́ àwọn gbọ́gbọ́ ká fọwọ́ sẹ́nu ká wà tí. ká gbà pé nítorí pé gbèrò ìfowó ni ẹ ṣe gbègbèsè tàbí rè. kò sí ìkọ̀kọ̀ tó yẹ wá bọ̀ lóòótọ́ là ń bínú lóòótọ́ lára ń kan wá but ara kan ń kan wá lásán ni ọmọ ìyá ni gbogbo wa kò sí nǹkan tára máa kan wá tó bá di pé ká gbẹ̀mí lẹ́nu ọmọ èèyàn bí mo ṣe wà ní ò lè o adìyẹ lásán mi ò lè pa ká tó wá sọ pé ọmọ èèyàn ká tó wá sọ pé ẹ̀jẹ̀ mi ẹ wọ ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ìyá ẹ̀gàn ni kẹ́ ẹ lọ fura sí ṣé níbi tẹ́ ẹ lọ ìrọ́n ṣáìdì lẹ ṣe ń lọ o bíkọ́ àwọn kankan ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wọ́n fẹ́ pógun wọn fẹ́ pógun eléyìí tó pọ̀ jù gan àtọ́mọ àti ìyá ẹ kinní kan lọ pé ẹ wo ìyá gan ni kẹ́ ẹ mú ẹ mú ìyá yẹn dáadáa kẹ́gbọ́n mi tó kú náà ti ń kábádá kó sọ́run ọmọ ni gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kókú kókú kókú ni lójoojúmọ́ ẹ wo ẹ̀yin ni kẹ́ ẹ investigate dáadáa bọ̀ ṣèlú kì í àwọn àbúrò chief méjèèjì wọn rẹ́dí àti jẹ́wọ́ o gbogbo bá a ṣe ń ju abẹ̀bẹ̀ sókè báyìí ibi pẹlẹbẹ náà ló fi ń lélẹ̀ wọn láwọn ò mọ pàkó yẹn ni. wọ́n ṣe máa sọ pé àwọn ọmọ kan tó gbà ẹ̀kọ́ ti fojú mímu wọn náà àwọn àgbàdo ẹni tó kò bá jìnnà ìlà kì í kó officers mi ò lè kọ́ yín ṣẹ́yìn o bọ́ bẹ́ẹ̀ ṣe ti mú wọn ẹ detain wọn wọ́n máa jẹ́wọ́ nǹkan tó ń ṣe officer ẹ wò náà bí bí bí pé mo fail duty mi ni. ẹni sùúrù ṣé rí ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òfin tẹ́yìn náà mọ̀ òye yín nǹkan tẹ́mi wò pa àwọn ṣe ni pé a máa fi wọ́n lẹ̀kọ́ máa lọ àwa intensify investigation wa ṣùgbọ́n ẹnikẹ́ni nínú wọn tá a di ọ̀rọ̀ yìí bá ṣí mọ́ lórí a máa gbádùn wa o a máa fi mú ẹ̀dán wọn. bọ̀ nǹkan kan sọ sí mi lọ́kàn nítorí ẹ̀ sọ sí mi lọ́kàn ni gẹ́ẹ̀rù cleaner yìí mo believe pé tí a bá tún invite ẹ sí floor gẹ́gẹ́ bí ó ṣe ti wà lára ọ̀hún ó ṣe máa ní ìkọ̀kùn tó mọ̀ nípa òkú olóògùn kọ̀sùn ló kọ́kọ́ rí òkú yẹn lọ́jọ́ yẹn. then do it do something please. what what what you do now is bring her in then put dé gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. okay sir. Oh. ah lè last, relax last. Yeah. Thank you. Mọ́rílì. Mọ́rílì. Ah, ah, mọ́rílì. Kí ló dé tó ronú báyìí? láti bí ọjọ́ mẹ́ta báyìí ni mo ti rí ètò kan forúkọ kiri tó ń forúkọ kiri tó ń forúkọ kiri ẹlẹ́ẹ̀kẹta tí mo gbà bí ìlélẹ̀ ah, kí ló ṣe é. tí gbogbo tó wà lẹ́yìn lọ sí òtò rò mọ́. kan tó wà lẹ́yìn tí òtò rò ó sórí five million naira yẹn ni wọ́n náà ṣì wà ah, sórí jẹ́ kí n sọ kankan fún ẹ ẹni tó lógún ó ti kú ẹni tó fogún lẹ̀ fógan òun náà ti lọ pé kí wà ní tiwa ta fẹ́ para wa wo tẹ́kì mi sọ nǹkan fún un sórí bí ti wà yìí mo kàwé o kọ́ má lọ sọ pé ẹyẹ ilé bónílé jẹ tán ó bónílé mu ó wá jẹ ọjọ́ kínní kan ó wá ó wá sálọ òun ni mo ṣe ń dúró sórí tẹ́ẹ̀dìtì tó rùn tó bá ti kúrò lẹ́tàn èmi ṣe kí ni mo ń lọ nìyẹn màá gbọ́ sátífíkẹ́ẹ̀tì mi màá I will look for a better job ló ṣe wọ́n fi ìmúlú ṣe ìmúlú ṣe ni ṣó ti gbọ́ kò tó rú o. àtòrí lẹ́yìn sí. jo oorun wọn sùn tún ṣe lè wú dariwo ewu dariwo bò ṣé ọjà. jóná tá ń bá ìyàwó ọ̀pọ̀ lọ́jà tó fi kó gbogbo ẹrù torí mo ṣe pàdé rẹ̀ tó kó gbogbo ẹrù yìí gangan ó ti bọ́ta o. ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ẹrù jáde jàre sì sùn síbí tí mo lè kó gbé jáde. Ah. kí bá mi pé ó yá kí wá gbé òun jáde wà á jẹ́ mo ti níṣẹ́ mi. Hmm. àṣàmù má jẹ́ pé ejò ìyàwó lọ́wọ́ nínú má jẹ́ pé ó dọ́gbọ́n sá lọ ni. ayé o hmm. ayé o hmm. ẹ̀yin ìjọ ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà hmm. ṣé yóò máa wà nírú irú ilé olówó báyìí àwa ló ń fẹ́ lọ torí kí ni. kí ni o lè ṣẹlẹ̀. ẹni sùúrù ṣe rí tàbá gbogbo nǹkan gbà mí ó máa ń dàbí pé èèyàn mọ nǹkan tí èèyàn sọ yìí sórí láti ọjọ́ tí ọkùnrin títí máa ń sọ̀rọ̀ lọ́rẹ́sì wàláì èmi lọ sọ̀rọ̀ tó lọ́pọlọ ṣé rí ilé ayé ìlàwà oríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀ ní ayé bàbá ń pa ọmọ ìyàwó ń pọkọ. ẹ̀gbọ́n ń lu àwọn pa ẹ jẹ́ ronú sọ̀rọ̀ tí òsùn ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ o ah, ṣé bí irú ilé ìwà ni. ẹ dákun gbogbo nǹkan tẹ̀ ń sọ ẹ̀kọ́ bá ẹ̀mí ẹ jọ ẹ dákun ẹ tètè lọ sọ fún màdàmú lókè torí ìsín bẹ́ẹ̀ o ibi yẹn sì ṣe ibi iṣẹ́ tèmi. ẹ wò ẹ ní sọ ìgbẹ́ náà tó bá kú iṣẹ́ tó gbọ́ lẹ́nu ìyá àti ẹ̀ pápákà ẹ jáì jùlọ bá màdàmú okay okay ma all right ma all right ma Eh, ma worry, ma ẹ má wọrí a máa yanjú I'm on máa ń ma all right ma okay okay What is that? Mopu. Eh, ló pè mí sí i wọ́n lady to rẹra line. kó the park kúrò nílé kò dẹ̀ sọ fẹ́nibọ́dì ibi tóun lọ tó rà ó pààkù oorun lé dájúdájú lédi suspect àwa là àfúrásì. Hmm. kí ló bá lè ṣe ná. a fẹ́ ní kó pe akin pe akin ká gbọ́ tẹnu. Okay. Hello, Akin sergeant ọ̀tún ló ń sọ̀rọ̀ dààmú wa mrs fọlárọ̀gbà ló pè mí sìn wọ́n ní Tóyìnra pé ó park kúrò nílé kò dé sọ fún anybody ok ok ẹ̀ẹ́n ẹ alright ọmọ tó ṣẹlẹ̀ ni pé tó bá ṣe ń jẹ́ ìwọ jẹ́ kí mi gbọ́ alright. kí ló sọ ó ní kàfílẹ̀ pé ká má wọrí ifo wọn á ń bẹ̀. àbáyọ ti rí ó ti yé mi dájúdájú ẹ instinct mi ló ń sọ fún mi wípé akin ó wà connected pẹ̀lú torí o instinct mi ni o. Hmm. no no no no ó ní point ó ní point in that case jẹ́ ká follow up oye okay let's go. go. job. Thank you. Yes. I told you I would. Yes, and it's done now. dáadáa. You're a genius. Thank you. <laughs> so, can you kan strike mind mi? Kí Oh, I need to find a new skills, a very good one, to stay away from these people. lóòótọ́ hmm. torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ojú máa wà lára wa but yet aláti wá excuse láti kúrò ní sàkání wọn. orí yẹn sọ kí la máa ń sọ báyìí. Hmm, don't worry don't worry I'll think of a way. I trust you. Mm-hmm. ẹrù wa ń kọ the money the documents. documents. yes. it's safe well intact very secured okay um, but a padà sórí ọ̀rọ̀ yẹn because we are coming to jọ mọ ibi to one, and then ṣó gbàgbé sharing formula wa. ẹ pé wọ́n Yes, mú seventy ènìyàn mú thirty ẹ lè aren't you genius. I'm all tables have turned. how. I get seventy, you get thirty. you're, <laughs> you're joking, but it's not funny. You're joking, right? No. Tora, you're joking. No. Does it look like I'm joking? You, you cannot be serious. You're joking. Okay, I'm serious. Very serious, 100%. Tables have turned. What stops me from, from, from killing you now? No, what stops me? Okay. If you kill me, you can't get the money. Remember, I'm ni mo mọ to wà. You're such an ingrate. How so? Have you forgotten where I picked you from? No, no. no. I said no. Tí bá fẹ́ gbé ẹ̀ máa sọ fún no. My customer. <laughs> you know me before. Who be your customer? Ah uh -uh. Why you can't be wrong? But you know the property. You no know me. Where would you go now? Go where? Your place now. Okay. What's be your name? Ah, my name is Nikeshi. Nkechi. Um. You be Igbo? I be Igbo. Okay, Nkechi. Um. Wetin be the name of the president of the United States? Ah, Manu Sabita one. Okay, since you be Igbo, um, wetin be the name of the governor of Imo? beg why you dey ask jam question, bro? See na wetin you come do be dis thing. Abeg dey go down. I know the carry olodo. Hey, babe. Papa. Ade. Where would dey go? Omo, you beautiful. Eh. Yes, very beautiful. Uh-huh. Okay, if you wan follow me go, na how much? Na today break. Yes. Uh-huh. Na how much? As you see me now, you see say I frosh. Yes. See say no stain dey my body. I see am. And as I dey look you, I know say you go do me well now. Omo dada n ye. Uh-huh. Say you no charge me here gan gan. Anything wey you want, I go give you. Oga, no too much talk now. Ma o dey go. Okay. Where your guy dey? Other side. Mm. I beg. Uh -huh. Okay. No problem. Mm. Wow. For sure, nah. Go now to look for your customer. Uh-huh. Oh. Akiyemi? Eh? Yes, Akiyemi kí èmi àkànwá ń bìbá láti nǹkan kan ṣe fàájì náà mọ tí à ń ṣe gbogbo ẹ̀. báwo máa lọ sókè. a máa lọ sókè mo kàn fẹ́ ká múra wa dáadáa náà mo fẹ́ mú ẹ. fẹ́ mọ̀ kó ok kí ló fẹ́ mọ̀. ètò ìrora kí ló tó ń ṣiṣẹ́ tó ń ṣe. ẹ́. just like any other girl. Don't want that. Fell on hard times. No job. want to assist me. And um, I resulted to this. You should I need money. Are you sure you need money? you hear me? visa. no mi sọ̀rọ̀ owó tí wàá fi gbalé ní Lẹ́kì àbí Magodo àbí bóyá o fẹ́ ra mọ́tò kan irú ẹ̀ kò ń sọ owó tó máa get established in life do you want that kind of money. Hmm, ó fẹ́ dàbí pé wọ́n yẹn máa pọ̀ díẹ̀. láì ní ṣe wàhálà ó ní jalè ó ní ṣe kókó ṣó fẹ́ ru You need ní Yes. You ò dẹ̀ ní. trust me Only ní ṣe wàhálà kankan. bring it on. then you have a deal. you were just a cheap prostitute before I found you. aṣẹ́wó lásán lásán aṣẹ́wó kọ́bọ̀kọ́bọ̀ nìyẹn. niye. I. ẹ lẹ́yìn o fẹ́ fi gé mi for what? Okay. Eré lásán ni mo kàn bẹ́ẹ̀ ṣe. Kí láì tí ì sọ tó ti ń dùn mí. Ọ̀rọ̀ yìí pọ̀ jù. Láyé ò lè tó yẹn eré ni mo ń bẹ́ẹ̀ ṣe nà. Màá mú seventy kò jọ now. I was just kidding. Seventy thirty. Torí owó owó gbogbo ara ẹ tó ṣe ń gbọ̀n. Ṣé èèyàn ò lè bẹ́ẹ̀ ṣeré ni? Eré ò dáná. You almost gave me an heart attack. Yeah, eré ni mo bẹ ṣe. má ṣe wèrè yẹn mọ dáná. Please, no more jokes like that, okay? Okay, you want something to drink? Mm. I can place another. But move Yeah, hello? Okay, I'm on Ansalensin. You're coming. You're welcome. mommy. Ah, ekulema. Yeah. Uh, <laughs> ah, mommy tí mo ti máa ń ṣàlàyé fún ẹ látọjọ́ ẹ so. You must be tolerant. Yes, ma. Hope you are so beautiful. Thank you, ma. Joko, Joko, Joko. Ṣé kò? Ah. Ẹ̀rẹ̀ báwo ni trip ẹ̀? <laughs> Ṣé stress náà pẹ̀lú ṣáà? <laughs> kí la fẹ́ ṣe. pẹ̀lẹ́ kò ní rẹ̀ ẹ́ láṣẹ ọlọ́run inú mi tiẹ̀ dùn bí mo ṣe rí ẹ̀ torí bòde ti ń sọ̀rọ̀ ẹ̀ fún mi ti pẹ́ tó nira so ṣetó àti fọmọ mi báyìí. ẹ jẹ́ ká máa wọ ọmọ. Ah, ah. kí la tún wò ń bẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ travel ọ̀ bóyá tí bá ti dé. Ah, ń gbọ́ ìyàwó ẹ̀ náà fẹ́ travel ṣáàjọ ọmọ yín ni ṣó dẹ̀ máa ṣe é ṣe báyìí ṣá. mọ́mí òun náà ń bọ̀ wá join mi. ẹ ń gbọ́ bọ̀dẹ̀. Ah, ah, mọ́mí ṣẹ́rí èmi ti ní plan tẹ́lẹ̀ pé nígbà tí gba certificate mi tán ní youth service tí mo ṣe ẹ ṣáà mọ gbogbo wàhálà tá a kó sínú yìí so èmi ara mú yẹn a lọ fi ṣiṣẹ́ lọ́dọ̀ wọn lọ́hùn ló bá tán. ẹ ti yọ mí sẹ́tì. <laughs> màámi kò possible náà ṣó possible ká fárí lẹ́yìn olórí ni. Ah, <laughs> nígbà tó lò kémi lẹ́yìn ọ̀run òkú ọdún mẹ́ta gan kù lálejò sàárè wo kí ló fẹ́ jẹjàre ìyàwó mi. mo wà òkè mà ó rẹ bọ́dì mi mo kò fẹ́ wẹ̀ kí n ah, sọ. Ah, oh, mm, no no no no no lóòótọ́ sọ fún mi pé òun bọ̀ bọ̀ kò sọ pé o máa délé ni n bá ti lọ sọ́jà kí n ti lọ ra nǹkan oríṣiríṣi kí n má wọ bí o tiẹ̀ ju díẹ̀ ń láti jẹ o. tí bá ti wẹ̀ mm. àsùn màá wà òkè kò ní rẹ̀ lágbára ọlọ́run tó rira níbo ló ti ń ṣiṣẹ́ àti pé irú iṣẹ́ wo gan ló ń ṣe. ẹ mọ́mí mo máa ń bá Fọlárọ̀gbà groups ṣiṣẹ́ tẹ́lẹ̀ but nísìnyí mo ti dáwọ́ mi. Fọlárọ̀gbà groups all right ọlọ́run àpè ẹ lérè ẹ̀lẹ́ ọkọ mi. yes ma. kọ́nú rẹ̀ wọ́n bá mi fún ní pain reliever. go see what ń gba ìmọ̀ mi ah, ẹ̀dí àlọ́ so ah, ìfún very lè All right, <laughs> that's good. Uh, yeah. Ah, uh, so you're welcome. Uh, this is where you're going to sleep. Uh, I'm sure it's going to be comfortable for you. Yes. Uh, Uh, yeah. Yeah, more. Oh. Okay. Um, ah, Jembe, get the pain reliever, see what low and then come here. Sure. Hmm. Mami, Mami. Mami. Bàbá. Mami. Kí ló ṣe yín? Mami kí ló dé tẹ̀wọ̀n náà? Ah, ṣẹ̀rẹ̀ tó bá jẹ́ ti ọmọ tí mo mú wá tí mo rà introduce yìí kẹ́ẹ̀bá láìkẹ́ sọ fún mi. lọ́dẹ mo láìkẹ́ ọmọ yẹn gbogbo nǹkan téèyàn fi nífẹ̀ẹ́ obìnrin ló wà lára ẹ̀ hmm. àmúrúkọ tí ọmọ náà dá Fọlárọ̀gbà ó ní í ṣe pẹ̀lú ìbí ẹ̀. pẹ̀lú pẹ̀lú ìbí mi. bẹ́ẹ̀ ni. màmí mi ò mi ò understand nǹkan tẹ́ ń sọ fọlárọ̀gbà tó sọ pé òun ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀rí mi òun ni bàbá ẹ̀ tí mo bí ẹ fún. bàbá tẹ́ bí mi fún. bẹ́ẹ̀ni. mami nǹkan tẹ́ sọ fún mi nípa ẹni tó bí mi ti kú. bọ́dé bàbá ẹ̀ òkú kò rùn ó wà láyé wà láyé ó wà lálàáfíà ara nǹkan tó ṣe fún mi òun ni mo ṣe pinnu wípé kò ní fojú kàn ẹ́ tó máa fi jáde láyé. màmí ṣe rí gbogbo nǹkan tó wà láàrin ẹ̀yìn àti bàbá mi ṣe é tiẹ̀ jẹ́ àgbéyàn ti sẹ́gbẹ̀ẹ́ kan àbí báwo la ṣe fẹ́ sọ pé tí mo ṣe tó lọ́mọ ọkùnrin kí bàbá mi wà láì kíndẹ̀ máa ń mú ẹ pé bàbá mi òun lẹ́ni màmí ẹ̀wọ̀n èmi fẹ́ rí bàbá tó bí mi o. kọ́tà máa ṣe kù ọlọ́run àjẹ́ ká jí láyọ̀ àtàlàfíà ṣègbó ti ṣẹ́ lọ́dọ̀ bàbá ẹ rí ẹ̀hún náà ló máa ṣe àtọ̀nà wa débi tí bàbá ẹ wà á lè wà lọ ọkọ̀ tí mo tún lè ṣe nìyẹn. Good evening. Good evening. Yes. You're under arrest. I, I don't understand. Under arrest for what? Ìwọ àti Lady Bẹ̀jọ kú ló tẹ̀. Ẹ̀yin you are under arrest. Ìwọ àti Tàdá wo ló wà You understand the tó ṣẹlẹ̀, wọ́n dé sí under arrest for what? Ẹ kalẹ̀ o. Ṣé ẹ fẹ́ mọ̀ nǹkan No officer officer see ah. you can't just come to my house and then tell me I'm under arrest for what kí ni mo ṣe fún yín? Ẹ wá o ẹ wá o ẹ má gbé yẹn wá o ah. ẹ lè kọ̀ ṣàyẹ́dẹ́ wọnú ọgbà mi wá kí a sọ pé ẹ fẹ́ mú ọmọ kó làkàtà ni ah. kí ló dé kí ló gbé nígbà yìí. Ẹ má you doing our job now mr man step aside. ṣé kì í ṣe kórela tó wà nínú all right it's fine it's fine. ẹ wọlé kẹlẹ mú lẹni ọyọ. <laughs> see officer officer Hello, ló ń man to bá dé station wàá ṣàlàyé àyè bẹ́ẹ̀ Hey. I, I, I don't understand what's going on. What they seen, one more under arrest alongside you no you understand? Move to this side. Madam, are you just going to come to my house and then take take this? Ah, ah, ah. Kí ló dé? Ẹ wá bọ̀lẹ̀ them bọ̀lẹ̀ mú bọ̀ mi lọ́nà. Mọ́mà. Ẹ. Ti ẹ fi láti tẹ̀lé wọn láti bá tẹ̀lé wọn. Máa tẹ̀lé ní tẹ̀lé ẹ̀kọ́ lè mú ọmọ kúrò àkàtà mi lórúkọ ọjọ́ Lẹ́yìn gbogbo dọ́kúmẹ̀ntì tí tó yẹra kó lọ, èèlò gangan ni cash tó wà lọ́wọ́ ẹ̀ mo ti include everything sínú statement mi ó náà mo sọ fún yín mo ní uh, about a hundred million dollars then pounds wà ń bẹ pounds ẹ̀ máa to bí eighty four thousand pounds. this is it. okay lẹ́yìn ìgbà yẹn àwọn bo ni àwọn bíi tí o rò pé o wá sí tí o ní nígbà yẹn. make any move máa fìbọn fọ́ orí ẹ̀ ni bóyá sí náà. ìwọ ìwọ mo gbẹ ẹ lẹ́yìn mo dẹ̀ fẹ́ yíyan gé mo ṣe díò tí wà á rí tí ẹnu ẹ o dẹ̀ rò pé o lè dá èmi bẹ́ẹ̀ o rò pé o lè sáré jù lẹ́lẹ̀ lọ àbí mo dálẹ̀ irú ọ̀rọ̀ wèrè wo ló ń sọ èmi dá kí what is going on Say é What are you doing here? Akínyẹmí, kí ni ìwọ tún wá ṣe ń bì báyìí? Ọlọ́pàá dé wọ́n gbé àbúrò ẹ̀ dàntò. Adé bì báyìí mo tún bá wọ náà. Ẹ jọ ẹ̀ṣẹ̀ wo láyé méjèèjì iṣẹ́ lọ sí ẹ̀jẹ̀ kí n mọ ọ̀rọ̀ Mommy. lẹ dá. Ẹ mọ́mì. Ẹ má sọ mí sókùnkùn ẹ má pa mí. Mọ́mì ẹni sùúrù, ṣẹ́rí gbogbo àlàyé yìí ó máa yé yín parapata. Ṣẹ́rí àwọn méjèèjì yìí. Ọ̀daràn burúkú ni wọ́n. Ọ̀daràn. Yes, àwọn méjèèjì ni wọ́n pàdé àpò pọ̀ láti pa Ṣifọlárọ̀gbà. Wọ́n tún kó gbogbo dọ́kúmẹ̀ntì wọn sá lọ àjọfọlárọgbà èwo. sísá mi fọlárọgbà bàbá bàbá bọ̀dé. bàbá bọ̀dé. Ah! Ah! ẹ pa ẹ pa bàbá mi. I did it for you I did it for you for my sister. Ah! Akínyẹmí. torí yín mo ṣe ṣe. mi ìrẹ́jẹ tó délé yìí. Àyìnkẹ́. ẹ. ó ṣẹ̀ṣẹ̀ dìgbà tí ẹ bá rán mi ṣe mọ gbogbo wa láti ṣe lẹ́yìn tí àwa kú ah, ayé mi o mo máa dúró nǹkan tẹ́ ṣe fún mi ìgbà tọkùnrin yẹn tún wá ṣe bó ṣe ṣe yìí yẹn mo rí àdágbé àdáfà tẹ́ ṣe lórí bọ̀dé àti ìgbà yẹn mo ti pinnu pé mi ò ní gbà kọkùnrin kọ̀ọ̀kan fìyà jẹ kó dẹ̀ lọ bẹ́ẹ̀. ìdí nìyẹn tí mo ṣe mo ṣe dàbí ọgbọ́n pé gbogbo nǹkan tó jẹ́ ẹ̀tọ́ tí mo dé màá gbà jáde fún un ni mo wá mo wá plan pẹ̀lú ilé olórí burúkú yìí láti gba gbogbo ẹ̀tọ́ bọ̀dé jáde ṣùgbọ́n àwọn akọ́lá pa ṣèfọlárọ̀gbà o àwọn akọ́lá pa owó tí mo dẹ̀ gbìyànjú àti gbà yẹn lórí burúkú yìí tún gbé sá lọ́wọ́ mi lọ́wọ́. aki ẹni tó pèlè lórí burúkú ìyàwó bọ̀dé ni ìyàwó àbúrò ẹ̀ ni. yìí sí see your life nǹkan táláìmọ̀kun ẹ tó fi ń ṣe ra ẹ̀rọ ló pọ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé ṣìfọlárọ̀gbà tẹ̀ ń sọ yìí ó kù yes ṣìfọlárọ̀gbà ò kú ó yà ẹ́ lẹ́nu ṣé láti ìgbà tí ṣìfọlárọ̀gbà ti mọ̀ pé o ní mission tó fẹ́ accomplish nínú ilé àwọn àtìgbà ẹni ṣìfọlárọ̀gbà ti fèkì kú wọn wọn ò kú rárá àwọn ẹ̀dùn náà kí ló wá mú ẹ̀yin méjèèjì kí ló mọ̀ ní èjì tí ẹ fi pa ọlálẹ́kùn fọlárọ̀gbà. àwọn kọ́ la pa àwọn kọ́ la pa. I didn't kill him. I did not kill him. I, I don't know about you. I don't know about him. I didn't. kill him. ọ̀gá ọlọ́pàá alẹ́ ọjọ́ yẹn ni mo ti rò pé ọmọkùnrin yẹn máa kó ọdẹ ni kò ń ṣọmọ gidi báwo ni òun ṣe máa gbádùn gbogbo àwọn nǹkan tó ní tọ́dẹ̀ máa fi ọmọ ẹ̀gbọ́n mi síta alọ́jọ́ ẹ̀ mo rò pé ó máa kú ṣùgbọ́n ṣàdédé ló pè mí lálẹ́ ọjọ́ ẹ̀ wípé òun fẹ́ lọ club mu ó discharge mi ó ní kí n máa lọ́lé èmi dẹ̀ ti ní lọ́kàn pé bá lọ club yẹn alẹ́ ọjọ́ yẹn ló máa kú. táwa ní ẹni tó pa ọlálẹ́kọ̀ọ́ fọláwọ́. ẹjọ́ ẹjọ́ tó yọ kẹ́ tó lé ajáde five million wìlì tí wọ́n ṣe fún àwọn àti ìgbà. ẹ ní sóríire pẹ̀lú five million yẹn bàbá yìí sọ́sẹ̀ ẹ bọ́ síta jẹrẹ kẹ́ kó wẹ̀rẹ̀ lọ. a ní ẹbọ jà. kí ni. ẹ wo ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí tèmi gbé ilé ọkọ mi. ilé ọkọ wo. ẹ ti ẹ̀rọ gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí. ìṣẹ̀lẹ̀ wo ẹni ẹ̀wò kọ́ sí ẹ. ṣé o mọ̀ pé òkú tó ń wò ló ti dòkú àkúfà ah. nídìí ẹ̀gbọ́n mi kú gbà ó ìpadà wá ó wá mú ọmọ ẹ̀ ó mú yẹn lọ sórí ní ìwọ gando ìwà àfiwò bá kú sí inú ní wẹlẹ kú sí rẹ ẹ ẹ wo ẹ wá máa lọ ẹ ti sọ̀rọ̀ jù bọ ẹ kú sí rẹ lọ bá jẹ ọ fámìlì ẹ ẹ wá kú sílẹ̀ ẹ wọ ọmọ bẹ́ẹ̀ tó ìlú tó tún ṣe kíní ẹ wọlé sánú bẹ́ẹ̀ ẹ wọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ o. méjì méjì rẹ o. èwo ló kọ ọlọ́pàá. Okúdé Okúdé. Sẹ́ẹ̀rì tíìfù òkú o. Tíìfù òkú ẹ báwo lẹ̀ sá lọ bí kankan ó yá ẹ jáde padà ẹ bá jáde padà. Oníṣirò tíìfù oníṣirò. Tíìfù òkú o. Oníṣirò òkú. Madame ẹ jáde tíìfù òkú. Ẹ bá bọ̀. Bọ́dà mi. Ẹ bá bọ̀ ẹ jáde madam ẹ jáde ẹ máa bọ̀ chief òkú ẹ máa bọ̀. Rebecca èmi kò ní mo pẹ́. Àkànbí. ẹ ò wọ́dà mi. Àkànbí. Délàjà. Délàjà. mo dábòdà. náà bá a fi omi ni a sè ẹja jiná mi lè bìlíìfù mi lè believe rárá mo kó mọ̀lẹ́bí mọ́ra pé kó lè dáa fún gbogbo wa pọ̀ ẹ gbọ́n náà ká ní bẹ́ẹ̀ náà lórí pé mo tiẹ̀ dàgbà olódì mi ṣe bẹ́ẹ̀ ó lọ ẹ̀yin àbúrò mi bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ̀yin mi rèé I am grossly disappointed. ẹ̀yin méjèèjì you are under arrest fún ikú ọlálẹ́kùn fọlárọ̀gbà. ẹ o ẹni nítorí adéṣu òun ẹ bá ṣe tèmi. mẹ́ẹ̀ ní ọwọ́ sí ikú àbúrò mi ò náà máa mú kọ́rùnkọ́rùn kọ́ mi ní ẹsẹ̀ dáńjọ́ o dáńjọ́ o. ẹ mọ kí ni now ẹ gbọ́ òkú tẹ́ ẹ sin ẹsẹ̀ ti yọ síta ọmọ ọ̀dọ̀ tẹ́ ẹ jọ pàdé pọ̀ láti pa ọlálẹ́kan ó wà ní kọ́sítọ́dì àwọn ọlọ́pàá ó ti jẹ́wọ́ o. mo fẹ́ jẹ́ kí ó ní òun láwọn ọ̀rọ̀ láti sọ àwọn confession láti make. à ń gbọ́ ẹ̀. young lady àwọn ọ̀rọ̀ tó sọ fún mi ìyá sọ fáwọn ọ̀rọ̀. ẹ ǹlẹ́ ẹ sẹ́rí mo ṣe wà ẹ́ mo rí dàtú lóko mi nígbà kan rí mo ti mo ń tọrọ owó mo ń tọrọ oríṣiríṣi mo tọrọ báárà nínú tráfíkì lọ́jọ́ kan náà mọ̀dàmú àgbà lórí mi wọn ò mọ tó sun mí rí kọ́lọ́njẹ́ kan mọ̀ wá náà pàdé aláàánú ni ní bá mú mi gan pé ah, ìwọ ọmọ tó dá báyìí kí ló ń tọrọ bára fún sóò lè ṣiṣẹ́ rà mo ní mo lápá tí mo lè fi ṣiṣẹ́ ní bá ní wá mọ ṣiṣẹ́ kílínà lọ́dọ̀ wọn bó ṣe gbà mí mi. kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbẹ̀ngàn just go straight to the point. òbí pọ́ǹtì náà mo lọ sẹ́ni mo ṣe wẹ̀rí ọkùnrin jẹ́ gbádùn bí n bá sùn báyìí kò lè sùn kódà bí n bá bọ́ sálángá pé kí n sunmi kí n lè ṣe nǹkan kan bí kí n rápá kí n rẹ́sẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ wá jẹ́wọ́ wípé èmi ni mo fi nǹkan sínú ọtí ọ̀pọ̀lọ́. what ah, ah, ìwọ ló pa ọlálẹ́kan. kì í ṣèmi mo pa wọ́n tẹ́rí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ràn mí ni. ìwọ ló ní. owó adúlówó yìí tọ̀. iṣẹ́ kí mo ṣe fún yín tẹ́ fi fún mi ládùúró owó yìí. ṣé o rí owó ìyàmpò ẹ àkọ́kọ́ mú ìyàmpò ẹ ní ẹnu yò. bẹ́ẹ̀ni mẹ́ta. bẹ́ẹ̀ three hundred thousand. ní sùúrù ṣé o rí iṣẹ́ tá a fẹ́ gbé fún ẹ nígbà tó bá ṣiṣẹ́ nìtàn wo ìlọ́po méjìlá owó ìwà gbà. ọ̀dà mi ẹ ní táìmù rárá ẹ sọ nǹkan tá a fẹ́ fún. o ṣe wà bóun lórí àtẹ ju àbóun ṣorí kí lẹ́yìn ewu ìnáwó mi ó ṣàmì àbúrò mi ọmọ bọ́dà mi. ọ̀dọ́ lámìlé kan. ó ti láìkí ọtí jù bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọ́. débẹ̀ tí bu ọtí alẹ́ bi tí orí ọtí yìí mú ẹ̀ àwa dúró ní ọjọ́ kan wa bẹ̀lẹ̀ngọ́ ibọ̀ kan àkàrò débẹ̀ tí gbé ọtí yẹn ló ti lù sínú kọ́ọ̀pù ẹṣẹ́ ya ya ya ya wa rò ó tí wọn bí aká parabulé aká ṣòṣì káàkiri gbogbo sínú rúùmù ìgbà ẹ̀wọ̀ náà wa bùkínní wa bunú wọn wọ́ wa kà ṣe yíọ́ yíọ́ wa ẹ̀dọ̀ dúrọ́pù ẹ̀ sínú ẹ̀ àtún wa dúró tì í mọ ìkú ọbẹ̀ o because ilé ìsinmi omi pẹ̀lú tó dọ́nù àwa dúró tì í tí gàá gbé kọ́ọ̀pù ẹ̀ dá ṣe gọ́ gọ́ gọ́ gọ́ lóbi ẹ̀ ti da ọtí ẹ̀ ló ti dá mo tán lójú ẹ̀ ẹ̀dọ̀ yẹ bá kàlọ́ńtẹ̀ o ti parí iṣẹ́ ẹ̀yàn yìí o ti tó. Ah, mi ò ní o ẹ mọ nǹkan bàbá ẹ̀gín bọ̀dá èmi ò ní lè ṣe yìí sẹ́rí mò ń bu ẹbu sínú ọtí ó léwu àti pé tó bá ká mi sí ò bọ́ lọ́wọ́ mi. Mm, mm, mm, ní sùúrù yìí lè ṣe é ọwọ́ ẹ wá. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ jẹ́ àṣàlàyé fún kóye ah! wo ó ti ṣoríire ọ̀nà àbáyọ ẹni ṣorí nǹkan tá a fẹ́ ṣe fáńfà ní gbogbo wa ni o ah jẹ́ sọ kíní kan fún ẹ kíní tó fẹ́ ṣe ńlá sọ ẹ́ dẹni tó nílé lórí. bẹ́ẹ̀ ni ẹ ṣe olú nìkan máa tún gbé jíìpù pọ̀ ẹ́. o ti rí báyìí owó yìí ìlọ́po méjìlá owó tó fẹ́ gbà ìlọ́po méjìlá lẹ́yìn jeep. owó tún wà ń bẹ́ o wọ́n á tún fowó sí fún ẹ. kí ẹ tẹ̀ wá mọ̀ wò ná ọ̀sẹ̀ tó lọ náà lè yà wọ́n rí kò lé. ṣé o ti rí bẹ́ẹ̀. Ah, wọn sáà ní kú nǹkan kò ní ṣe wọn. ìwọ ti dá sí ṣe bọ́n ṣe ní kò ṣe kò tọ́ òun. ẹ sì fún mi ń yíìpù. àpàrà tún gba ilé. eléyìí bíi twelve. yes. àtijọ́ bẹ́ẹ̀ lọ. one point là ń sọ̀rọ̀ parẹ́. o ti tán o. Ah, ẹ mọ̀ má dùn dànù má dùn dànù bá mú kí àpò. ìwọ náà máa gbé mu o ṣáà ti ṣe kókó kó o gbé. ó ti tán. Hmm. ó ká lọ bẹ́ẹ̀. ń bẹ̀ yẹn yín lọ́rùn ọba tí bá ṣe bẹ́ẹ̀. Ah! ẹ wo máa get back sí sá ẹ pẹ̀lẹ́ madam. ó dà bàbá yín bàbá yín. ẹnìṣẹ́ ẹnìṣẹ́ ẹnìṣẹ́ ọ̀rọ̀ mi ti ní tó ń jọjọ tó kọjá lórí àpáta sí ojú wa. Ah!

And. ṣe à á ṣiṣẹ́ ṣiṣẹ́ o láìsinmi láìdúró láìrósè. àwọn dàbí ẹni kò mọ ṣe bá ń gangan lórí ẹni bá wà mọ ṣe àṣelà o ìyẹn mà ti ṣoríire. àṣìṣe kékeré àfipá àwọn ọmọ àlùyọ òní.